ولتبين إليه وحد صمد ربي عليم رحيم واحد أحد مهيمن قليل كنت تشكر قليل أصدت بابك يا رحمن فرحا يا رحمن وأصبح بعفوك عني بشير وأنذر وواجب الأرض لا تدر يناسبه ولا شريك له فبكلمة العظم محيط الأرض ولا شيء رزقه أسأل الملائكة والمحيي الثابت ولا والحملات على البختان سيئنا المصطفى المتكلم مدعوه بالدين المصطفى المتكلم مدعوه بالدين عظمة وضعف خلقا يمشي على أهله وكفل عن الأسلام والله والوالدين وكفل عن الأسلام والله بالله من الشيطان بسم الله الرحمن الرحيم والقلم وما يسكرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين والسلام إليه تبلغون ولا تطع كل حلاف هماز أشاء الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمني ما لم أعلم وانفعني بما أعلم وزدني علما اللهم اغفر لي جدي اللهم اغفر لي خطيئتي وجهلي وإسرافي في أمري وما أنت أعلم به مني اللهم اغفر لي جدي وهمي وعمدي وخطئي وكل ذلك عندي اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر وأنت على كل شيء قدير يا ذا الجلال والإكرام ثم أما بعد أحييكم بالتحية الإسلامية المباركة أقول السلام عليكم ورحمة الله وبركاته نعم سورة القلم سورة 58 آية 10 لوحة súra ẹlẹ́ẹ̀kejìdé láàádọ́rùn ayẹ̀lẹ́ẹ̀kẹwàá ayẹ̀lẹ́ẹ̀kẹwàá àti sàlàyé léyẹ e àrìnlá ìsàmì ìlàlẹ́ yóò lọ́bà ní ránkàjú من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم Allah ni wà láàbí pé kúlà aláàbí màáyì. Kúlà aláàbí màáyì. A ti sàlàyé lérí èyí ni. Àwọn ìmọ̀ búra lọ́pọ̀lọpọ̀. Àmọ́ èké náà ní à kí láàrín ní sọ́pàá ẹ̀. Sallallahu alayhi wa alihi wọ̀sọ́lá bàbá dìdì kan wá bẹ́ẹ̀ tó bá ní lẹ́rù jọjọ tó yẹ kí gbogbo mùsùlùmí tó bá ti ń rántí rẹ̀ kó máa bẹ̀rù nígbà táwọn ẹbí ilé mami a hakọ̀mùrí in mùsùlùmí bìyàmí ìdíyí fakọ̀dì àwùjábà lọ́ọ́ láhùn náà wàhálà ọmọ alẹ́ ìdí jánà. Whoever takes the right of a Muslim by means of his oath, Allah has made the fire of the obligatory for him and forbidden paradise for him. Sorry, Muslim. Ànábì ní gbogbo ẹni ìkòtátọ́ àhákọ̀ ìmúrí Mùsùlùmí ní Nàmímà. Ara ìpínlẹ̀ ló bu wá gba ẹ̀tọ́ Mùsùlùmí míì tí ò tọ́ sóhun tó wá gbà tó sọ ju tiẹ̀. ànábì ní irú ẹni bẹ́ẹ̀ ní ti pàápàá o a jábà lọ́hùn làhùn náà rọ̀ ọlọ́wọ́ bá ti ṣe iná lọ́rọ̀ èèyàn fúnra ẹni bẹ́ẹ̀ yóò wọ̀nà wàhálà náà ọlọ́run ti náà ìwọ̀ fún ó wà lọ́sọ̀ ẹ̀ làwọn o náà lónìí a máa tẹ̀síwájú ayẹlẹ́ kọkànlá ọlọ́ni hamazin mashain binnami hamazin mashain binnami ẹ̀rọ ti gbé ní a sọ fún wa pé Allah subhanahu wa yìí kẹwàá sí kẹtàlá àwọn ìwà kan kọ̀ fún wa káwa mùsùlùmí mẹ́tẹ̀ bẹ́ẹ̀ àwọn ìyàwó àwọn èyí làwọn àmúlọ́kọ̀ kan bọ́lọ̀ ti gbà wá láàyè tó lọ́kù sàánù ní àtẹ̀yìn ọlọ́ni hamadi masha ibn nami ẹlẹ́ẹ̀kejì nìyẹn hamadi alẹ́ am ìmáà ní àtọ́hánù ìnáà ẹni tí máa bú àwọn èèyàn ìmọ̀ bèèrè kọ́wò ní àó bèèrè ìṣàrọ̀ bóyá ẹnu ní bí sọ tí ó sọ̀rọ̀ jáde elétè mama rí mama onímúkóòkìọ̀ àbètí wa orí ẹ̀ ló ṣe bá oríṣiríṣi bàbá ó lè jẹ́ ẹnu tàbí pẹ̀lú ìjúwe ó lè má fẹnu sọ ọ̀bọ̀ kó fẹnu sọ kó fi ọwọ́ kó fi júwe tàbí ẹnu àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀. wọ́n sọ pé abẹ́sẹ̀ wọ́n kàn fọwọ́ wọ́n júwe lẹ́sẹ̀ ìṣèlú pẹ̀lú ọwọ́. pé ẹ lọ́lọ́ ń dá tètè rẹ̀ lọ lẹ́nu ó dábẹ́ tè wọ́n fọwọ́ fa èdè yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. torí náà àwọn tí máa búyàn tí wọ́n máa gẹ́ẹ̀yàn abáwa mujahid abẹ́ ibnu abbas gbọ́n àtọ̀án alimọ̀tàb àtọ̀án ẹni tí máa búyàn lọ́pọ̀lọpọ̀ gan máa fẹnu èèkàn kan yàn lọ́pọ̀lọpọ̀ mujahid ni alẹ́ ni àìbù náà ويغتابه الذي يعيب الناس ويغتابه وما هو مريض الله imam kurutubi ni yakunu bilisani wa bi ẹnu ní ó ti sọ orí ahọ́n rẹ̀ yóò ti jáde tàbí gómìnà ti sọ ẹgbẹ́ lómi ìsinmi rẹ nìkan tí ọlọ́run ká dára pé bóyá tó bá fẹ́ bù yóò wà tẹ́lẹ́sẹ̀ kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mustapha ali anabiwa muhammad ní ìbáàbò lè mùsùlùmí fùsùkùn bẹ́ẹ̀sì ni ká bú mùsùlùmí ìwà pòkì ni bukhari àti muslim ló gbà wá. aburú ti ń bẹ nínú ìmọ̀ burú yẹn yìí kò kéré alal mojitama ní àwùjọ kódà lórí àwọn ẹnìkọ̀ọ̀kan tí ń bẹ nínú àwùjọ náà ẹni tí ń bú òyàn tàbí tí ń sọ aburú nípa èèyàn ó lè tú àwùjọ ó sì lè ba ìbáṣepọ̀ láàrin àwọn èèyàn kó bàjẹ́ sí ìdí ni tó fi jẹ́ pé aláti ṣọ́ra wa sí ìmọ̀ búyàn ẹ̀rẹ̀ sí suratul Humaza nínú Al-Qur'an ọlọ́run ni wailul likulli humazati humaza wailul likulli humazati lumaza sọ́lọ́tù kìíní ẹ̀ sọ́lọ́tù rúgbàtà ọlọ́ọ̀bá àlejọ́lá ó ṣẹ́bi lé gbogbo àwọn tó jẹ́ pé rúmọ́sà ni wọ́n lúmọ́sà ni wọ́n ṣùra wá tó oh fọ̀ wáyé lónìí kó lè rúmọ́sà ti lúmọ́sà ègbé ni fún gbogbo abúnilójú ẹni àti abúnilẹ́yìn ẹni húmẹ́zà ìyẹn tú sí aburú lójú ẹni lúmẹ́zà ò ní wọ́n tú sí aburú lẹ́yìn ẹni so àwọn kan bẹ wọ́n á ní awí kàkà lójú ọlọ́rọ̀ làwọn bọ́lọ́rọ̀ bá gbọ́ kiri oṣù awí lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kiri oṣù kiri oṣù àwọn kan ní yóò gbọ́ nwere nwere lẹ́nu mi lónìí tó bá dé àwọn kan tó ti wá lọ sọ fóńtọ̀ lẹ́yìn pé sọ wípé mo bá dé òun sọ̀rọ̀ sí ọ yóò ní tí òun máa tó tí ó bá lẹ́nu mi òun ti ṣe kí ni òun ti rẹ́dì ti ṣe kí ni òun ti gbogbo àwọn ẹni tí ń ṣe bẹ́ẹ̀ ṣẹ̀rẹ́ ìsìláàmù kò fara mọ́ ọlọ́run bá sì ní ìpele fúrú àwọn ẹni bẹ́ẹ̀ so àwa umahan àwa bá jóbe ọ̀pọ̀lọpọ̀ nínú wa ibi tá a pọ̀ sí èébú ẹ̀gàn ìgúnnilárọ̀ ìmọ̀ ẹ̀yọ àléébù lára èèyàn to slander a little ìmọ̀ ẹ̀yọ́ nínú àléébù láre àwọn kan wọ̀nyí ṣẹ̀rẹ́ ìsìlámù farahàn tó náà jẹ́ ká ṣọ́ra wa ó sì gbajúmọ̀ lọ́dọ̀ tani lọ́dọ̀ àwọn obìnrin lẹ́yìn ọlọ́run bá ní ṣúra 58 lọ́sùn kọ́lá ọlọ́run مشاعر بالنبي تبعوها مازي ولا تطع كل حلاب مهين كأن مهين سفان حلاب وكأن مشاء بالنبي سفان أمان وعلي bí ẹni wípé ọlọ́run fi ìròyìn àbùkù ròyìn àwọn tí wọ́n máa ń búra lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ búra èké bí ẹni pé ọlọ́run fi ìròyìn onírìn òfófó fi ìròyìn ìrìn òfófó ròyìn àwọn tí wọ́n máa ń bú ẹ̀sìn lọ́wọ́ lóòótọ́ gbogbo àwọn tí wọ́n máa ń òfófó káàkiri òsì ní wọn òṣè lé fún yẹn mo kàn ní wọ́n fẹjọ́ sọ fún ọ ní o omi ẹlẹ́sẹ̀ ti rìn yẹn èyí ẹlẹ́sẹ̀ pàkìtì bí odó yẹn ẹlẹ́nu gbọ́ọ̀rọ̀ bí kìíní kan yẹn ẹgbẹ́ mẹ́yàn bá ti ń ṣòfófó kò sí ké egún mọ́ sí kéni kò sí ké egún mọ́ mọ́ jáde náà nínú kéni nínú ọ̀rọ̀ tí ó máa sọ ànàmíìmá òfófó ṣíṣe ṣẹ̀rẹ́ òfarama a sì mọ́ kóyà jẹ èèyàn nínú sàárè anibini abbas radiyallahu anhuma qala marra nabiyyi sallallahu alaihi wa alihi wa sallam ala qabrayni faqala innahuma la yu'addaban wa ma yu'addaban fi kabiri amma ahduhuma fakana yamshi bin namima abdullahi ibn abbas inú àdínsì mọ́ bukhari ó ní ànábì kọjá níbi sàárè méjì kan jọ kan àníbẹ̀wá ní ó wá ń sọ nípa àwọn àwọn méjèèjì wọ́n ń jẹ wọ́n níyà lọ́wọ́ ẹni bá ń jẹ níyà ni wọ́n wà máa yọ àdàbà ní fìkàmì in tí wọ́n wá ń jẹ wọ́n níyà sí tàbí jẹ́ nítorí rẹ̀ jẹ wọ́n níyà sí mọ̀ ṣe tó tóbi ọmọ àdìgbòmọ̀ àbẹ́bí ní ẹ̀rí ọ̀kan náà méjèèjì fàkánà yàgò sí ìgbàmẹ̀mà in tó ń kóyà jẹ nínú sàárè ni pé onírì ògbógbó ni nígbà tó wà láyé àbáwá ní sọ̀rọ̀ yóò takora wọn nígbà tánàbí ni wọn ò jẹ wọ́n níyà nítorí tó tóbi ayẹ́ṣẹ́ṣẹ́ yẹn sí lára ni kàbí ni wà máa yọ àdàbà ní fi kabir tó bá fi ẹ̀ṣẹ̀ yẹn iṣẹ́ ẹ̀ṣẹ̀ kan tó jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ni wò nítorí ẹ̀jẹ̀ wọn yá ẹnì kejì ń ti ànábì sọ́nà tó ń bá ti tọ̀ tán kò ní farabalẹ̀ kí tọ̀ dá tí ó ti wà ṣùkùtù tí ó ti gbé mọ́ tó máa kan sí la ń lọ. ó fi hàn pé àìmọ́ farabalẹ̀ kéèyàn tọ̀ tán kó bá ń bà yóò wà ní tí ó kú láti èèyàn lọ sáré. Sọ ẹ wá wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó rẹ̀yìn obìnrin là ń bá sọ̀rọ̀. Tí wọ́n kàn látán. Kódà omi ò látán gan ẹsẹ̀ ló là. Wọ́n wàá fi ọwọ́ yẹ pápá sẹ́gbẹ̀ẹ́ kan. Omi ọwọ́ gan ní èyí yẹ. A fi ṣàràràràrà. Kò wá kódà mo ṣàkíyèsí pé àwọn àgbò àtewúrẹ́ wọ́n tún dáa jù wọ́n lọ torí tẹ́sí ṣàkíyèsí bí àwọn àgbò àtewúrẹ́ ni pé wọ́n a máa bẹ̀rẹ̀ díẹ̀ ẹ lọ ṣàkíyèsí tewúrẹ́ àbí àgbò àgùntàn tí wọ́n bá fẹ́ tọ̀ ẹ rí pé wọ́n rọra bẹ̀rẹ̀ díẹ̀ àwọn àgùntàn àtewúrẹ́ tó jábọ̀ fún àwọn obìnrin táà ń sọ ìwọ̀n ìbẹ̀rẹ̀ rárá o ó kàn ra lásán díẹ̀ ni ètò aburú jù mẹ́ tí wọ́n bá tàn tán ìtọ́yẹ̀ sí ìdáná aṣọ wọn yẹn gangan ó tún wá fi lò bàbá wa lè gbé lábà máa ń bú àwọn ọ̀nà sọ́rá ní àwọn afáṣọ lò tán ojú tèmi fi máa wò ní pé àfá ẹ̀sìmẹ́sì yàrí ó kàn hẹ́ẹ̀tì àwọn kírísítẹ̀nì torí pé ń gbà yẹn a kì í rí wọn lọ́yọ̀ọ́ kẹsì bẹ́ẹ̀ pé mùsùlùmí pọ̀ èmi ò rí àwọn tó ń ṣe bẹ́ẹ̀ àmọ́ ńgbà mo dé fúta lákùúrẹ́ ya ilé àwọn ẹran níbẹ̀ yẹn náà kọ adley lẹ́gbẹ̀ẹ́ rí obìnrin kankan tí ó bẹ̀rẹ̀ wọ́n bá lẹ́tọ̀ bá aṣọ tí wọ́n wọ̀ ìwọ́n tó wá fi nù ó bá ń ṣẹlẹ̀ níbí náà àwọn ẹ̀nà sọ̀rọ̀ ni àyà yìí sọ ó ń sọ nípa onírìn pé kí ní jẹ ènìyàn níyà nínú sàárì ìtí ń jẹ níyà ní èrè òfófó máa ń ṣòfófó ànábì ní yá mú sí bí nàbẹ̀mà nínú ẹgbà wá mi ọ̀rọ̀ mi ànábì sallallahu alaihi wasallam sọ pé láyá tó kúrò lè jannata náà máa mú kò mà ní wà àlìjánná olófófó ètè bí arábìnrin ta paradise alákọ̀ọ́kọ́ òfófó ṣíṣe ìrìn òfófó rírìn yóò kóyà tí ó ṣe sábà bí ìyànú sàárè lẹ́yìn tó ń tọ́ bá tún wá jáde nù sàárè lójú alìkìyàmà yóò ṣe sábà bí kó mọ́ wọ àlìjẹ́nà ìrùgbé àdẹ́bìnrin láàyè ẹ̀dùn kó ọlọ́run kó ṣàánú wa ọlọ́run ṣe wá ní ọ̀kan nínú àwọn onírìn òpópó eléyìí náà tó gbajúmọ̀ láàrin àwọn obìnrin ju àwọn ọkùnrin lọ kámàrìnrìn òpópó ó ṣe kí ni ó gbajúmọ̀ láàrin àwọn obìnrin ju àwọn ọkùnrin lọ àwọn àbá onítẹ̀síìrì ni tá a bá sọ pé òfófó kan wọ́n ni nọ́kìlì kàláàmì lẹ́yìnlẹ̀ náà sì lè ìfàdì ìmọ̀ gbé ọ̀rọ̀ kiri láàrin àwọn èèyàn láti dá fún ìbàjẹ́ fún kí la pé ìbàjẹ́ ìmáàmù Tọ́bárí ó ní ànàmì ìmá olókòókòó òun ni alẹ́dì àbìlì fàsáàdì bẹ́yìnàna ẹ tó rìnrìn ìbàjẹ́ láàrin àwọn èèyàn ẹ tó ń ṣe kí ni tó rìnrìn ìbàjẹ́ láàrin àwọn èèyàn ìmáàmù ibnu kẹfìr òun ní tiẹ̀ láàrin àwọn olólùfẹ́ máa rìn bóyá láàrin ọkọ àti ìyàwó tàbí láàrin ẹ̀gbọ́n àtàbúrò tàbí láàrin àwọn ọ̀rẹ́ yóò rìnrìn ìbàjẹ́ láàrin wọn tí ó fi tún wọn ká olùgbé wọ́n ní káṣàkíyèsí annamimatu laysat naklu kulli khabari bal naklu ma yóò sí lórí kòlóòbá ìjọ ń pè ní òfófó kìí ṣe pé kẹ́yàn kan máa sọ gbogbo ọ̀rọ̀ mọ́ àpẹẹrẹ mo wá ọmọ kan wá sílẹ̀ bàbá wá sílẹ̀ ó wá sọ̀rọ̀ pé bóyá tíṣà ní sùkú àwọn pírísípà máa end of year ìyẹn ni wọ́n gbó ní sùkú àwọn end of year Uh, get to their hands tàbí end of the tax ó yẹn tàbí ó sọ pé ní sùn hm ó máa ń rú ìdúró nífà òun tètè lọ sùn ní ìsìn torí tágo méjì àbọ̀ bá lù wà ti bá abed master yóò ti rú ní ẹ̀rọ tàbí kó dẹ̀ kó ní ah, ó mà sẹ́ndì hundred pounds sí mi ìbá mi ò tiẹ̀ mọ léyìn oṣù lè ṣéǹjì sórí mi ní bá kàkà ọpẹ́lọpẹ́ umu lágbájá ló sọ fún ọkọ wọn àbú àwọn ló bá mi ṣéǹjì wọn láwọn yẹn kọ́ ni wọ́n ń sọ kìí ṣe ìgbẹ́ tó àwọn ọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó ń sọ ń tiẹ̀ máa yú ìdòlùkùnlùta kí n tí ó gba ọkàn àwọn èèyàn jẹ́ lóṣù gbogbo láàrin olólùfẹ́ méjì tàbí àwọn ọ̀rẹ́ tó tuntun méjì lọ tàbí láàrin àdúgbò tàbí láàrin ẹbí tàbí láàrin ará tàbójúlò tàbí ìlú àwọn ọ̀rọ̀ tó ń sọ yẹn ọ̀rọ̀ tí ó dá wàhálà alẹ́ tí ó dárú mọ̀ wọn ò tí ì gbé ọlọ́run sọ wọn dé ní òní ẹ travel yìí ìyẹn pé ní òní ìjọ wo ni wọ́n travel náà òní ní òní ẹ travel yìí alábìdéètì wọn gangan ni níbo ni wọ́n ní wọ́n lọ wọ́n láwọn lọ sí àjọ òun wá náà ó dì wọ́n náà máa dé lọ́la tí wọ́n lẹ̀ sí ìdè náà tó hmm. dà ó. ṣé kò sí ah, ọlọ́run lájú àánú wa àmọ́ bábù bá jẹ ẹni wá àtúnú wọn dáadáa. bábù bá dé ẹṣin wá àtúnú ló fẹ́ ṣe òun ní sọ́jú bá ń lọ kó máa di pé wọ́n dà á kọ òun kí lórí tó sáfẹ́ sọ fún yìí. sọ fún mi ṣáàpù ti sọ fún yín pé òun fẹ́ fẹ́yàwó kejì òbí sọ fún ṣàlàyé kan lẹ́nu náà ṣùgbọ́n ọkùnrin náà lé wọn mí ìyẹn kò sẹ́ni ó lè bọ́ tọ̀ ọ̀dà tọ̀ ọ̀dà ṣàfẹ́ obìnrin yẹn ọkàn rẹ̀ ò lè balẹ̀ mọ́ ó ti dá wàhálà lẹ̀ fún mi ẹ̀kọ́ ìtumọ̀ oríṣiríṣi ni. ìtumọ̀ rẹ̀ ni pé ọkọ òun ò tráfù ilé obìnrin yẹn ló lọ etí ewu tù sí ni ẹwọ nǹkan tó rà sọ yẹn ẹwọ ara tọkọ bá dé ni kò ní pàdé ẹ lẹ́nu ẹ̀ka bọ̀ gbọ́lẹ̀ ń bọ̀ gbọ́lẹ̀ lọ yóò kàn máa òfin wo sọ fún wa. afẹ́fẹ́ ti fẹ́ tó àpóbìnrin tí ò ní sùúrù àwọn obìnrin tó fi lè ní sùúrù rẹ̀ náà kéré àti rí fún rẹ̀ dìyẹ o tọ́lọ̀dẹ̀ wa máa bú yẹ kèké pàṣọ́ọ̀dù fóònù ẹ̀ sísà kan wá sálámà sí sálámà tó sálámà sí ẹgbẹ́ àwọn oríṣiríṣi yẹmójì ní sálámà ó wà lọ fi ẹnu kíìsì yẹn ó wà níbi tí sálámọ̀ tó lò kéde tó sọ̀rọ̀ fúláwà ẹnu kífì yẹn ẹ̀mọ̀ ẹmọ́jì yẹn ó fi sí sálámọ̀ tó sálámọ̀ bó ṣe rí báyìí ó snapu ẹ̀ ní ẹ̀wá explain bí the truth of the matter ni bí àfáà yẹn gan ọmọ wúmu yẹn rí ọ inside that's just ó ń ṣẹlẹ̀ fúláwà fàdà obìnrin táìmọ̀ rí ẹ̀ ní mọ nọ́mbà ẹ̀ kó lè lọ sẹ́ǹdì because lọ́dọ̀ tiẹ̀ kò túmọ̀ sí pé ó fẹ́ kó fẹ́ wà bó fẹ́ fẹ́ ìtumọ̀ ẹmújì yẹn pé òun lọ́ọ̀fù ẹ̀ òun láìkí ẹ̀ ọ̀rọ̀ tó ń sọ yẹn dùn ṣàgbé different background different exposure òun ló máa ń dìtàmì ẹmújì àti nǹkan tí wọ́n sọ àwùjọ kọ̀ọ̀kan ó dàbí ẹ̀kan tó béèrè béèrè kan lọ́wọ́ ní ti pẹ́ ìgbà tó dé lóèrè ó bá àwọn nǹkan tuntun kan nílùú òyìnbó ní us ó wá ń sẹ́ ìbéèrè yóò ti ní nàìjíríà ìníṣẹ̀ máa ń fún ní ìjà kò dá lóhùn torí pé àwọn nǹkan yẹn strange ìkòmọ̀pẹ́sì sọ́ọ̀fù problem lójú ìdí ẹ̀ sọ́ọ̀fù ìṣòro wíárá rúrùfù ní lọ́wọ́ àṣà tí wọ́n àṣà tí wọ́n kí nǹkan kọ́ sí ọ so irú ẹni yẹn ṣẹ́gbó ti dá wàhálà alẹ́ sílé onílé yóò sọ pé ká mọ̀ ṣọ́ra wa àwọn olóògbòfó sì ní wọ́n ní kàràkìtàrísìkì kan tó láwọn afáà sọ̀rọ̀ nípa olóògbòfó wọ́n ní tí ẹnìkan bá wá ṣòfófó ẹnìkan fún ẹ kódà kò rí bẹ́ẹ̀ mọ̀ pé bó ṣe lọ ṣòfófó ẹlòmíì fún ọ yóò fún ṣòfófó tiẹ̀ náà pẹ̀lú tàbí fẹ́ tó lọ bá gangan àwọn olóògbòmó là ń pè ní rúkè rúdò ẹ̀rẹ́sì ìtò ìjàpá nínú aláwìyé tó so erinmi erinmi omi hippopotamus àti erin òkè elephant ó so wọ́n papọ̀ ó lọ sínú omi ó lọ sọ fún hippopotamus erinmi omi erinmi pé ẹnìkan wà lókè ó lò lágbára jù ọ lọ. yẹn ní kò ta ló sọ bẹ́ẹ̀ ó tún lọ bá eré òkè elephant wípé ẹnìkan wà ní omi olóòlágbára wà ní ó sì rí pé wàá rí kúrò lágbára jù ó wá fi okùn sí ọ̀rọ̀ eré lókè ó wọnú omi ó fi okùn sí eré omi ó wá lọ gorí igi ìjàpá wá pariwo pé rúkò ìrúdò dé rúkè ìrúdò ó dé wọ́n wá parí ìtàn pé ìjàpá adíjà sílẹ̀ takété ó dá ìjà sílẹ̀ wá takété ṣáàpé jẹ́jẹ́ lè rí níwà láyé jẹ́jẹ́ lè rí òkè wà ó dẹ̀ so wọ́n pọ̀ wọ́n dẹ̀ fa wàhálà tí tí wọ́n bá ti wá dá wàhálà alẹ́ àwọn ọgbà kéfè ní ṣùgbọ́n tí wọ́n ti bàjẹ́ ti ju nǹkan tí wọ́n lè padà tún ṣe ẹ̀wọ́ ẹnájì bèèrè lò ẹ̀wọ́ ẹnájì ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó ń ṣẹlẹ̀ nílùú tílùú méjì tú àwọn olóògùn ló dálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ẹni tó fẹ́ràn rẹ̀ padà kórìíra ẹ̀ àwọn olófòfò ni wọ́n dálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí wọ́n fọkàn tán àwọn olófòfò ló sọ dẹni tí wọ́n fọkàn tán bóyá ẹlòmíì ó lẹ́gbọ̀n àbábúrò àbábúrò bàbá abẹ́gbọ̀n bàbá àbábúrò yá abẹ́gbọ̀n ìyá lọ́nà kan àbí lọ́nà míì wọ́n jẹ́ bàtàn ẹni ẹni dáadáa tó bá fẹ́ ṣe ó máa ń ṣe tú ẹ̀ ṣùgbọ́n nínú tí máa bí òkú fún láti dá wàhálà alẹ́ náà ní inú ni bí ni tí í ṣe ọ̀rẹ́ kẹ́mi mọ́nì tó náà fà kì í pàdánù ẹ̀gbọ́n ni ó inú ni bí ni ọ̀rẹ́ tani tani kẹ́mi mọ́nì fàdánù kì í ta. mẹ́tẹ̀ẹ̀ta yìí ó lè jáde látara owó tí ò bá ṣọ́ra tó bá ti ń ju owó tí èṣù owó tó dà yí mẹ́tẹ̀ẹ̀ta yóò padà jáde mẹ́ kódà owó lè mú òyìn pààyàn olóhùn obìnrin tó fi lọ gún obìnrin tí wọ́n fẹ́ lè tó fi lọ gún pa olóhùn obìnrin tó gé nke ọmọkùnrin ọkọ rẹ dànù torí pé mi ó dànù ni o olówó obìnrin ní ìdí ẹlẹ́kọ̀ọ́ torí pọ́pọ́ mi lọ tọkọ yẹn bá ti dọdọ yàwó yẹn kò ní lè ni o dọ̀lẹ̀ tó muslim tó jìlìbá tó ń ṣe ó ṣe ẹbọ látara owó owu gbígbóná owu tí ṣẹ̀rí àti kègbè sí ni owú dáadáa tí ó pè ní healthy rival nínú ṣẹ̀rí à healthy rival owú ọkọ mi fi fẹ́yàwó kejì ó lè bè ọmọ kòránkà torí ẹ̀ fi lọ fẹ́ obìnrin tó mọ kòránkà tó wọ́n ẹ̀dùn ọkọ ẹni bá jẹ́ kí wọn náà lọ tàbí kí wọ́n mú rẹ̀ pàkìtì mọ́lẹ̀ kò lọ́kọ. ìyá tó bá ti wá mọ̀ ọ́n kà kí ló dé tọkọ òun ti fẹ́ràn obìnrin àwọn ọmọ rẹ̀ mọ̀wé ẹ kọ́ àwọn ọmọ tiẹ̀ ti àwọn ọmọ ẹ̀ tó mọ̀wé yẹn kí ọmọ bẹ́ẹ̀ kọ́ wọn wèé ó dẹ̀ notice pé ìyá wọn ló ń kọ́ wọn ìwọ sì ní púrúǹtù ni wọn kọ́ àwọn ọmọ tiẹ̀ tì yá wọn kó kọ́ ọmọ tiẹ̀ ṣùgbọ́n owó bú kò lè jẹ́ kó fọmọ rẹ̀ lẹ̀ kó bá kọ́ wọn kí ló dé tàmà torí ìjọ ọjà kóbìnrin ẹ má ba àrọ́rọ̀ kan sọ pé òun ló sì kọ mẹ́ níwèé o tó lè tó bá bẹ́ jà ìjà tó máa ń jàjà òun kí ìlú òyà sọ̀rọ̀ ẹnu ẹ àwọn ilé náà nìyẹn o ó ṣe nǹkan kan ọpọlọpọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló pàdánù oríire tó yẹ kí wọn ṣe nítorí pé wọn ń ronú ọjọ́ ọjà kẹ́niyàn má bàa rọ́rọ̀ sọ kí ló burú nínú kí ìyáálé kéwú lọ́dọ̀ ìyàwó kò ní kọ́ ohun yóò ìsinmi ó sọ pé àfa òun lòun ìjọba àbájá yóò ló ń bá fẹ́ ẹjà láyé kò tó ò lè fàáyé ẹlẹ̀ ẹni yẹn ò sọ bẹ́ẹ̀ òun ló ìròrí burúkú òsì ní jẹ́ kéèyàn ṣe ìkankan ju kó pàdánù dáadáa lọ ebi lè máa pa kí ni mo wí wà láì tó bá jẹ lọ́dọ̀ rẹ̀ kò ní jẹ yóò wá gbógun ti ọkọ ẹ̀rọ̀dán yóò gbé ogun ti ọkọ kó fún lóúnjẹ ó dàgbà kàkà kó gba oúnjẹ lọ́dọ̀ ìyálé tàbí kó gbà lọ́dọ̀ ìyàwó irú ìyálé sì yóò ní òun tó rọ́pọ̀lọpọ̀ ìgbà ìyàwó máa ń sábà ìyálé máa ń sábà dàgbà ju ìyàwó lọ òun ò lọ máa gbóúnjẹ lọ́dọ̀ ọmọ inú o àti irú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a ti rí ìyálé tí kì í wọ mọ́tò ìyàwó ìyàwó níkà ìyálé òní tí máa lọ bìkan máa lọ yóò àmọ́ fẹsẹ̀ rìn òórùn ó máa bá yóò máa làágùn ìyọ̀bọ̀ yóò wọlé wọkọ̀ ọkọ̀ tó fi máa sọ lẹ́nu ọjọ́ méjì ìyà tó wá jẹ láyé rí sóńtorí náà ẹ jẹ́ káwa obìnrin mùsùlùmí yàtọ̀ hamilton mẹ́ṣáà ìbìnàmì ká kúrò nínú àwọn ẹlẹ́gàn tí máa ń pẹ̀gàn èèyàn ẹṣin ọ̀tá ẹni wọ́n ga lójú ẹni ta káàkiri ẹ̀wọ́ ọkọ̀ ìyálé ní abẹ́ ọkọ̀ ìyàwó ọkọ̀ owó ní òkú mọ́tò já ló tó ń káàkiri wọ́n ọkọ̀ ọ̀tọ́kọ̀ máa bàjẹ́ lọ́nà sí ìbáníkò máa mọ́tò ìyàwó ní máa mọ́tò irọ́ ní ń pa mọ́tò yẹn kódà ní ṣe bọ̀ wá prógámù kálukú wà lọ́tọ̀ọ̀tọ̀ nínú yàrá kan wọ́n ti jọ kan sì yóò lọ́mọ ọkọ̀ kóra mi ní mọ́tò ẹ̀ mọ́tò mi máa tí ò ọmọ mi náà padà fi mí sínú ṣe ti sọ̀rọ̀ àwọn halẹ̀ mọ́ káyọ̀dé mi àwọn halẹ̀ mọ́ káyọ̀dé kí lẹ́nìkan ṣe tẹ́nìkan ò ṣe rí hmm? ọlọ́run ṣàánú ọlọ́run kó gbà fún wa ọkọ̀ wọ́n ṣẹ̀ kọlé ni wọ́n tí ìwá ṣe WC sílé yẹn water closet short foot ni wọ́n ṣe ìyàwó yẹn tàbí ìyálé ó wá gba àríyá níbi iṣẹ́ àríyá sí ẹ ló wá ṣe wc ọmọ ẹni tí kò ṣe yẹn wá yàgbẹ́ sí ti kí ó wá pè pé òun yẹn fọ́ kí yàrá iṣẹ́ jọjọjọjọjọjọjọjọjọjọ yóò kàn bẹ̀rẹ̀ orí láàárọ̀ ọjọ́ kìjì mọ́ torí bó ti ṣe wc ṣé ẹlẹ́nìkan bí òun dẹ̀ ti sọ náà abú ìtẹ́fẹ́ fà náà lẹ́fà yẹn ẹ má jẹ́ ká wá ẹ parí ilé kílé fà àwọn kan ṣe wc òní wọ́n bú ọmọ yẹn wọ́n fi pó òkun lẹ́nu wọ́n fi ní òṣà mà sọ gbogbo àwọn ìwà burúkú yìí ṣẹ̀rẹ́ Islam ní rárá mọ̀nà ẹ̀yìn lílẹ̀ xọ́yìn mọ̀nà ẹ̀yìn lílẹ̀ xọ́yìn mo fẹ́ sọ ọ̀kan nínú kọ́ọ́lítì àwọn olófòfó ni pé wọ́n máa ń sábà lálàáfíà wọ́n máa ń ṣe kí wọ́n máa ń sábà lálàáfíà dáadáa àwọn ìkàrẹ́ wọ́n ní ara rẹ̀ lé ìṣàrà eléyìí ni ara rẹ̀ lé bí ara eléyìí sórí bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣòfófó fún àpẹẹrẹ ní kàrẹ́ ó gbélẹ̀ pàbáyé ó wá fẹ́ ṣòfófó gbóló fẹ́ lọ ṣòfófó odò olúwa ìgbà tó dòrú wa ó ní ẹni tó fẹ́ ṣòfófó ó ti lẹ ẹ̀kan yóò lọ ẹ̀kan bó ṣe bí ẹ̀kan wọn ló ti gbóyin mọ́ lọ yóò ti bẹ́ẹ̀ bó ṣe dóyin mọ̀ wọn ló ti gbọ̀nà ẹ̀yìn lọ ikú yóò wá lọ ọgbà tó dẹ́kù wọn ló ti lọ odò yóò ti bẹ́ẹ̀ bí ó ṣe máa rìn kiri yẹn torí òfófó tó bẹ̀rẹ̀ ṣe àwọn olófófó owó dátà àtowó kírẹ́dì fóònù kìí wọ́n wọn o bí òrówó kọ́ọ̀lù bí òrówó kọ́ọ̀lù láti ṣe gbogbo yóò wà náà tọ́lọ̀ bá wa ọlọ́run ní jẹ́ tó gbogbo láàrọ̀ ti ṣe o torí pé ọlọ́run mọ̀ onírìn òfófó ẹlẹ́gàn tí máa ń báyàn jẹ́ pẹ̀lú ìrìn òfófó káàkiri ṣẹ́fẹ́ kí bọ́lọ̀ ṣe sọ pé onírìn òfófó ṣẹ́fẹ́ ṣẹ́ tí ò lálàájá lè rìn gbà tó débẹ̀ tí wọ́n ní òfin lólówó kọlu ẹ̀ yóò rówó ra káàdì sí fóònù fófófó àmọ́ tí ó ṣe láǹfààní ọlọ́run sàánà kí ló tẹ̀lé mọ̀náàrin lèlè fẹ́ olùkọ́ dáadáa fún òyàn tàbí olùṣẹ́ni kúrò olùṣẹ́ni lórí kúrò níbi oore ṣíṣe olùdíni lọ́wọ́ níbi dáadáa ṣíṣe olùhánà dáadáa ṣíṣe fóyàn olùkọ́dí ẹni níbi orí ṣíṣe wọ́n lè yá múná ọmọ àwòjábà lọ́wọ́ àyè ìtọ́lọ̀ ń ṣe lọ́rùn ẹ̀yàn yóò máa kọ́ àó ìyá múná yóò kọ́ fúnra ẹ̀ àó ìyá múná òòrẹ́ ìrọ̀hún mínà lẹ́kọ̀ọ́ tàbí kó tún kọ́ fẹ́ lómi àwọn ìyàbò kọlù bèèrè mẹ́rin tàbí kó máa ṣáhùn pẹ̀lú dáadáa dúkìá tọ́lọ̀ fún nínú kẹsìrì ló tẹ̀sìrì wọn wọ́n ní yamna uzakata wà sọ́dakọ̀ yóò máa kọjá àwọn èèyàn níbi kí ọjọ́ zaka àti kí wọ́n ṣe ìtọrẹ àánú àtọ́bárí ní yọ́dọ̀ ọ̀nà ẹ̀zàmìnì tì báyìí hákì yóò mọ̀ dí àwọn èèyàn lọ́wọ́ yóò mọ̀ kọ́ di wọn yóò mọ̀ ṣe wọn lórúkọ níbi ìmọ̀ tẹ̀lódodo. Imam Kurtubi ní ìyáde kúrò fi ìlìbó kùlú àlìtọ́ à. ó wà nínú olùṣẹ́ni lórí bí dáadáa yìí ìmọ̀ ṣahun níbi ìmọ̀ tẹ̀ láṣẹ ọlọ́run ìyẹn pé nǹkan dáadáa wọ́n á mú àwọn àpẹẹrẹ wá mani olè hukuki ṣàríyà hmm? muharabatu li mashari il khairiyya eh تثبيت الناس عن العمل الدعوي wọ́n ní يكون òní اليوم ní الناس عن العمل الدعوي. ọmọ أوي náà sí أوي àmẹ́lì dàáwì making people to be reluctant or recalcitrant ìmọ̀ jẹ́ káwọn èèyàn máa lọ́ra ẹ́ tàbí káwọn èèyàn máa fà tàbí káwọn èèyàn máa rojú tàbí káwọn èèyàn máa kọ́lẹ̀ níbi iṣẹ́ irúgbẹ́ ìṣe ń bọ̀ wá prógrámù ń sè aago mélòó ni yóò bẹ̀rẹ̀ mẹ́jọ ìwọ́n ti wá mo lẹ́ lọ ń lọ sí àwọn obìnrin ẹ̀ kí mo lẹ́ ń sá lọ ìsáàsì kí ìdó láti mo wí fún ẹjẹ́ mẹ́rin olùkẹ́ tó kú òlé ustaz kan ò lè dé mo lẹ́lẹ́ lọ mo lọ máa ẹwà aago ọwọ́ yín seven forty sẹ́yìn lẹ́fẹ́ lọ gbálẹ̀ ńbẹ̀ sẹ́yìn lẹ́fẹ́ tẹ́lẹ̀ ńbẹ̀ yóò máa sọ àwọn ọ̀rọ̀ tí yóò máa fa àwọn èèyàn sẹ́yìn níbi dáadáa ìjọba èèyàn bá dé ní twenty minutes to eight tí ẹ tó fẹ́ ṣètò bá dé kí ni àǹfààní yẹn mo sọ tẹ̀síìrì lánàá ní mo pẹ́ kí n tó dé mo ní àǹfààní méjì ni ẹyọ kan fẹ́yìn tẹ́ gbọ́ tẹ̀sí ẹyọ kan fẹ́yìn mo ní ẹ̀yin ẹ lè mọ̀ ṣe tìláwà kí n tó dé èmi náà gbọ́ gbọ́ látàbí sá fún màálù mo tó bá gbé dè nìyẹn yóò yìí ọgbọ̀ọgbẹ́ làbà mi sá fún màálù ní ìtútàn. Bọ̀lọ́bẹ̀rin obìnrin áòtù yẹ pé ó yẹ dé fọ́ta ṣùgbọ́n mú wípé ohun mi yìí kọ́ máa wo ìyẹ́ díẹ̀. Kí má lọ stress the voice yìí kó má dé púpùpùpù jẹ́ ìpẹ́ díẹ̀ kó tó di pé ní òun kọ́. Program ó ti fẹ́ tán. Mo rò bóyé yẹn lánàá bọ̀ àwọn tó bá gbédè ó ti mọ tí mò ń sọ yìí so tí mò ń gbìyànjú láti sọ ni wípé àwọn yẹn wọ́n ó jẹ́ káwọn èèyàn mọ yóò mọ kó òròjú àti ọ̀lẹ àti fàsẹ́yìn àti lọ́ra àti fàákò níbi dáadáa pápá tó ní ṣe pẹ̀lú dáwà sáwọn èèyàn àwọn group one lóde òní nìyí Number two, gbogbo àwọn project dáadáa bí àwọn tó fẹ́ kọ́ mosque àwọn tó fẹ́ ṣe àwọn program tá fún àwọn àyíká àwọn ọmọ òrukàn àti fẹ́ ṣe project fún wọn bóyá wọ́n fẹ́ fún wọn scholarship báwọn ọmọ òrukàn bóyá wọ́n fẹ́ fún wọn lóúnjẹ pé wọ́n lè sọ pé káwọn ìyá wọn kan gbé báàgì ráìsì fún wọn èrò báàgì wọ́n lè sọ pé ẹni tó bá ti ní ọmọ márùn nínú Ramadan kan gbé báàgì ráìsì kan fún ẹni tó ọmọ ẹ̀rù bá pé márùn kan fún ní half bag tó bá jẹ́ mẹ́ta half back. méjì half bag tó bá pé ọmọ ẹyọ kan ní kan fún ní kọ́tà tó yẹ báyìí oríṣiríṣi wọ́n ti ṣètò yẹn lẹ̀ àbú Ah, àwọn tẹ́lẹ̀ ń pé ráìsì fún yẹn gan àwọn gan ti lè pé ráìsì fáwọn èèyàn ẹ̀kà ń wò wọ́n bí òun ọ̀rú kan ní fámílì àwọn ọmọ èèyàn ń sẹ́ǹdì owó sáwọn òmù yẹn ẹ̀yí ma yẹ jẹ́ ń sẹ́ǹdì sí wọn ọ̀kẹ́ bá ní ó kéré ní ọba lè ṣe púrógámù àlèyẹ̀tímù lẹ́bí ìkọ̀dì máa tàwà àlídùú ẹjọ́ pẹ̀lú ọmọ orúkọ ní ọmọ tí bàbá rẹ̀ ti kú ẹnìkan wá máa ń ṣe ètò yẹn nínú ààwẹ̀ láti mọ̀ pé rọ́ọ̀rà ìsinmi o báàkì kan fún wọn yóò dẹ̀ fún wọn ní òróró òróró one litre ìyàwó ẹ̀ wá pè é pé ṣé aláwọn ọmọ orúkàn tẹ̀ ń sọ yẹn fámílì àwọn ọmọ yẹn máa ń sẹ́ǹdì owó táwọn wúwú wọn táwọn ìyá wọn ṣẹ́gbọ́n ní òṣò kí ló ń ṣe yẹn ó ń dí ó ń dí obìnrin ọkọ ẹ̀ lọ́wọ́ láti mẹ́sì dáadáa fún àwọn àìsá àwọn olùkan ṣàgbé tó mú wáyẹ tí ẹ bá ṣọkùnrin tọ́lọ̀ bá jẹ́ tọ́lọ̀ bá ṣàánú fún rẹ̀ ó máa gírí ìwọ́bìnrin tọ́lọ̀ bá ṣe àánú ni ẹ tí ó sì fẹ́ já ìyàwó torí kéwà obìnrin bẹ́ẹ̀ wọ́n máa burú ọkùnrin tọ́lọ̀ bá gbọ́n níwà ní òun mọ̀ àmọ́ ẹ jẹ́ ká tún fi lè náà kò ẹ̀fẹ́sájẹ́ káwà gba láàrẹ àti wà torí jẹ́ ìbá lọ béèrè lọ́wọ́ ìpé fún mi ní nínú àwọn bá fẹ́ fún ìfúnmi ní orúkọ èyí tọ́ àwọn fámílì ọmọ èyí sẹ́ǹdì sí ẹgbẹ́ yóò ti wàhálà ó ti mọ̀ tẹ́lẹ̀ pé tẹ́bẹ̀rẹ̀ náà nìyẹn àwọn òkúkú láìdí àmọ́ inú ilé ẹ̀yìn làáfà ẹlẹ́kéwù láwọn bá ti sọ gangan olódo làwọn kìíní gangan so ọkùnrin tó gbé wàhálà ó ṣẹlẹ̀ wẹ́ òun gbàrọ̀ rẹ àmọ́ kò sẹ́ṣẹ̀ nínú kájẹ́ kí wọ́n ṣe kí kí wọ́n ní àlékún tí ọkùnrin nìyẹn wá tọ́lọ́kú ṣàánú nínú ẹ̀ ìwé náà bá sọ̀rọ̀ nípa school scholarship àwọn owó lẹ́ ń sanwó school wọn private school náà wà tó bá jẹ́ wípé wọn ò lówó ni wọn ò ní fọmọ wọn sí private school ẹ̀wọ́ argument yẹn tàlẹ́lẹ́ ìsanwó ọmọ private school tó bá ẹgbẹ́ wọn ò lówó ọmọ yẹn ò lè lọ private school public school ló lọ ní ò lọ ó fi hàn fáwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ti ní ṣáájú ẹ̀jẹ̀ wọlé àbí wọlé ó wọlé fún ẹni tọ́lọ̀wọ̀ bá ní góòrò méjì ṣùgbọ́n àwọn private school jẹ́ muslim school ẹni tó fọmọ ẹ̀ síbẹ̀ kí ló tàmọ́ yẹn pé kí ló ń fẹ́ ó fẹ́ kọ́ òun lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó ti bí ò ṣe ní ìyẹn ló fi lọ fi síbẹ̀ so yóò lè ṣàǹfààní irú ọmọ yóò lè ṣe kíni ẹ̀sìn yóò lè jẹ tẹ́sì yé lọ́la nígbà tó bá gba sùkúù òṣèlú kọjá ọmọ kan fún ní orí sì kò lè jáàbù mọ́ ṣe ṣó ń kírun ẹ máa ń kírun wá sùkúù muslim kò jẹ́ ní kírun láwọn èèyàn máa ń pé ẹ àwọn ọmọ tó lọ muslim school ìgbàjẹ́ ń jáde ìbò ká ní wọn ò wá ni wọn ò bá àwọn tó lọ sí mùsùlùmí islamic school tí wọ́n train ṣe gbogbo ẹ̀lùjá tí wọ́n sọ̀já àbùrù ẹ̀rí pé wọ́n lò káàfù pé wọ́n wọ́n ṣàṣe díẹ̀ ká ní wọn ò wá So it is not a proof. Sọ́rọ̀ àwọn yẹn wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ nínú nǹkan tàbà túnmọ́ wá ní àpẹẹrẹ òun ni àwọn ẹ̀tọ́ ti ṣẹ̀ríà tàbí mọ́pọ̀lọpọ̀ rẹ̀ wá. Lórí náà máa náà ìrìn ìrìnàkọ̀ bá ń ṣe jókòó ilé ìsìn. Ó mú kan ní fẹ́ sí á ah, kí ló dé láti jọba fi ṣe program wọn ò mà béèrè sọ́dá kan wọn ò gbé gbára nìkan ó yẹ kí òun fẹ́ òun dẹ̀ máa dìde ó sọ fún mi yẹn òun á dẹ̀ lọ gba sí ìtẹ̀lé ìlà ìtẹ̀lé ìlà ẹ̀rọ wò ló ń gbà jókòó ṣé ó sáà sọ fún ẹbí fún ipa òun lẹ́gbẹ́ ti sí ìmà ni ẹ̀ṣọ́ ìgbẹ́ ti pé nípa owó òun gbà káàkiri fún àbí kò tó fún wa ẹni ọ̀wá lè dìgbà sọ́dá kan ẹni tó jókòó sí ẹ̀ lọ́sìn ní màá náà ń lè dáadáa tó fẹ́ ṣe ó sọ̀rọ̀ ẹlòmíì wo báàgì ẹ̀ ẹ́ ó máa wo ohun yìí ó máa ní bọ́ọ̀tù tí ẹ bá wo ẹ̀rí bí àwọn aṣọ ẹ̀yẹn ó ti gbó tàbí ọ̀tọ̀ ni ní èèyàn lè bí máa wọ aṣọ tuntun o ṣùgbọ́n kò ní ó máa rọ́ ṣùgbọ́n ẹlòmíì wà ó ní ó mọ fẹ́fẹ́fẹ́ ṣùgbọ́n ẹ̀rí tí aṣọ tó wọ̀ yìí ti ṣe kéde ó ti gbó kí ló ìbò aṣọ ń gbóyè lọ ó ti fẹ́ ẹ̀wọ̀n ẹ̀rì pé aṣọ yẹn ti fẹ́ about five years ago seven years ago ló ti ń lo aṣọ yẹn àwọn míì ti ya ẹ̀rì style tó fi rọra rán ibi tó yà yẹn ó yàtọ̀ sí kí nǹkan tú o ibi tó yà yẹn ẹ̀rì kó máa ń díjẹ awádà sí style tàbí kó tún fún àwọn télọ̀ wọ́n lè fi di lọ́ọ̀fù ṣe díjì yẹn bíi ó máa ń ṣẹlẹ̀ èyàn ti tí á ohun èyàn ń dẹ̀bà ohun òun ló ń fún láṣọ ó máa yóò kàn sí kọ́rí jẹ́ tó bá lọ fún láṣọ tó bá sí tó bá ní wọ̀lú kó gbogbo kò sí lára ìwọ̀lú mọ́ tó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ó lára mùsùlùmí lọ́lọ́run sọ wípé ẹ má ká tí ẹni tó fẹ́ ṣe dáadáa lọ́wọ́ nínú ẹ̀ ni ẹni tó fẹ́ ṣe dáadáa ká má jẹ́ kó ṣe tó bó ṣe fẹ́ ṣe tó wọ́n àmẹ́sì pé wọ́n ní di owó 50,000 fúnmù yẹn mẹ́rin lẹ́sì 25,000 yóò kàn stop ẹ̀ yóò ṣe ìwọ àwọn ọkùnrin wà ń bẹ̀ donate 25 ìwọ ló fẹ́ donate àbí ìgbà tó dẹ̀ fún wọn bá ìta ọ̀sán àwọn èèyàn kan ṣe alágbára alájà sí náà alákòóso sọ fún ẹ̀ wà lọ fẹ́ fún wọn bí owó àwọn àfọ́ọ̀ ní jẹ́ gbádùn wọn sí tí wọ́n bá báfà mi fẹ́ mú ògì nílẹ̀ láàárọ̀ yóò wà tọrọ lọ́dọ̀ ẹ̀ ó jẹ́ ọ̀rọ̀ aborí ẹ̀ pa mọ́ wọ́n jẹ́kẹ́ mọ̀ pé ó ní ìjọba àwọn àfọ́ àbúrú o bí wọ́n fẹ́ mú ògì ọwọ́ rẹ̀ ni ó ti wá béèrè ògì bí epo bá tán lé wọn yá kù kẹ so bí mò ń sọ òun náà ni wípé àwọn èèyàn dín oore sẹ́nìyàn fẹ́ ṣe wọ́n ti kù kúlù àbúlá yìí gbogbo àwọn wọ̀nyí àbí wọ́n dàbí àbúwé ṣẹ̀tọ́ tó ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sí ìyàn lọ́kàn kò làárùdó ìrọ́bìn náà malikin, náà ìlàrin náà من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس The last chapter, the last surah of the Quran. Surah Al-Kayn nínú Quran. Kò láàrùn tó bí ọmọ ìnáàsì sọ pé you sáájú olúwa àwọn ènìyàn. Màlíkì náà, ọba àwọn ènìyàn ìlà iná ọlọ́run àwọn ènìyàn mi ṣàròrí ìwàsíwàsí ọ̀nà kúrò níbi aburú èṣù oníròyìnròyìn mi ṣàròrí ìwàsíwàsí ọ̀nà tí ó máa ń sá sẹ́yìn tí a bá dárúkọ náà alẹ́bí ìwàsí sùfí sùlúrì náà ẹni tí ó ń sọ̀rọ̀ ìròyìn sínú igbá ìyàwó èèyàn ní ọ̀ṣẹ́ tún ní Yorùbá mi mò ń túyẹ̀ o mìíràn jí nà tí nínú àwọn àlìjẹ̀nà wà náà àti èèyàn so àwọn èèyàn bí èṣù àwọn èèyàn bí èṣù wọ́n ṣe kéde wọ́n wà àfiwé wọn àwọn tó ń dìyàn lọ́wọ́ dáadáa rẹ̀ dà nígbà tí ṣàìfà ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ sí wa lẹ́nu pé ká dáadáa ṣùgbọ́n lọ ṣe tàbá ti wá nírú ẹni bẹ́ẹ̀ lọ́rẹ̀ táà ti ní kàpá lórí ẹ̀ tàbí bá nírú aláṣùmọ́ bẹ́ẹ̀ táà ní àbálórí ẹ̀sí ní ká kàyẹ̀rà fún rather than we influencing her she has succeeded in influencing you what you should do is to part way with such an individual wọ́n fẹ́ ṣe dáadáa òun máa ń kó súsú bá dáadáa discouraging you from doing good ó máa ń kó rẹ̀wẹ̀sì bá ọ nídìí dáadáa gbogbo àwọn analysis tó máa ń ṣe analysis pé kò máa ń ṣe dáadáa èlé ló gbà ń sálá yóò jẹ́ ìpá plan fún ìtẹ̀hámẹ́sì gbogbo owó ẹ̀lú ní ṣe dọ́kọ́dá kọmọ́ṣíláṣí part way to such a person irú ẹni bẹ́ẹ̀ ìyá ìyá kó lọ́dọ̀ ìyá kó lọ́dọ̀ ààrẹ tó bá pé ọlọ́rin fún òkú obìnrin kó mọ̀ wọ́n ṣé kò sí kò sí ẹ̀wọ̀n wà jẹ́ kó mọ̀ gan má dọ̀gbẹ́ fún mo fẹ́ wá tani ẹ̀mọ́ wà ó ṣé kò sí kò sí ẹ̀ ní sílé ìpò wà nílé ṣùgbọ́n kò sáàyè má wàá gbàgbé yóò tó bẹ̀rẹ̀ rẹ̀ òfófó nípa ẹ̀wọ̀ ṣẹ́fà ni yóò lẹ̀ láfíà kan mẹ̀nà ń olùkọ́ dáadáa. Súra Kíláwà, Súra Ìdé, Súra Olùkọ́là. Mọ̀rùntàdín àfin, ayẹ̀lẹ́ kejìlá. Ẹni yẹn mọ̀rùntàdín àfin, mùtàjá àwìsù lè hòdó, olùkọjá làlẹ́ nìyẹn. Olùkọjá kí ni? Ààlà àbí ẹlẹ́ṣẹ̀ ìbùkẹ́bìrì ní mọ̀ọ̀tádé ń fi àfàálì ní àbí mo ń fi àkùwàlì olùkọjá àlà níbi ìṣe rẹ̀ ẹlẹ́ṣẹ̀ nínú ọ̀rọ̀ tó bá ń sọ jáde lẹ́nu olùkọjá àlà níbi kíni níbi ìṣe ẹlẹ́ṣẹ̀ nínú kíni ọ̀rọ̀ tó bá ń sọ lẹ́nu Ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam fún àwa tá lè lò tí ó ara wa ìyẹn pé tá lè lò láti ara wa ká mọ́ rántí sẹ́nìkan bá fẹ́ sọ pé ká mọ́ ṣe dáadáa ni wa tako ṣù àdísì ń bọ̀ ibẹ̀ ẹ ṣọ́ra níbi ahó ọkàn wọ̀bí àójú kòkòrò ọkàn fàyínà ṣùhà áàlákà mọ̀nkánà kọ̀bìlàkùn toró tó kó parun báwọn tó ṣáájú yẹ̀ gbogbo ẹni tí wọ́n bá ní kó má ṣe dáadáa tóun náà ṣe dáadáa òun náà ti ní dìgírí ahun tẹ́lẹ̀ àìfẹ́ ṣe díẹ̀ wà fún ó wá rí èèyàn ṣe kó wá rí ìrànlọ́ lọ́wọ́. Àdóbi sọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀là nínú Hadith Bukhari àti Muslim. Ó ní máa mi ìyá omi yóò sì wùlé ìbáàtú fi ìlà màlàká ni ẹ̀rùsìláàni. Fọ̀yàkúlù àjúgbùmọ̀, Allahumma áti múnfikọ̀ sọ́làfà. Wọ̀yàkúlù lè áhà, Allahumma áti múnfikọ̀ sọ́làfà. ó ní kò sí kan sílẹ̀ le ma there is no day that the servant wake up except that two angels descend ilẹ̀ ẹjọ́ kan ò ní mọ́ àyàfíjọ́ pa àwọn ẹlẹ́kà méjì ó sọ̀kalẹ̀ fẹ̀yàkúlù àdùmá ọ̀kan nínú àméjèèjì ó mọ̀ sọ pé alọ́ọ̀hùnmá ìrẹ́ ọlọ́run á ti mú ikom kọlàfà gbogbo náwó náwó tàbí gbogbo ẹni tó ń ná dúkìá ìsójú ọ̀nà ọlọ́run gbogbo tí èèyàn bá ní ọlọ́run bá fi ní pààrọ̀ fún give replacement to the one who spend whether you are spending your money or your hot wealth wealth is not only money o lè ná àsìkò ẹ̀ àti oríṣiríṣi nǹkan tó yàn ní ìmọ̀ náà o lè náà bẹ́yàn bá sì ná ìmọ̀ náà ìmọ̀ rẹ̀ ó máa dínkù torí àdíìsì náà bó ṣe ná ìmọ̀ lọ àwọn mọ̀lẹ́kọ̀ọ́ lọ́lọ́run bá lè tún fi kún fún un ọlọ́run ṣàánú wa èkejì ó máa sọ pé yàkúlẹ̀ Allahumma àti mọ́rùsíká tàlàfà Oh Allah give destruction to the one who withholds gbogbo àwọn mọ́rùsíká gbogbo àwọn tí èso rẹ tọwọ́ wọn wo tí wọ́n wo gbogbo mọ́ nǹkan ọlọ́run àti mọ́rùsíká tàlàfà ìparun ní kó mọ́ fún wọn ìparun olófà tó ń gẹ́gẹ́ lò tó ní ẹ́kàdédé gbọ́ pé iná kan sínú dúkìá ojú gbogbo ìdàmù ìbá àwọn ní billions and you can see again rí ẹnujọ́ mẹ́ta ìmú post ìka kékeré sí ṣùgbọ́n kéré ṣùgbọ́n nǹkan wọ́n dárúkọ ẹnìkan ní nàìjíríà lọ́yà ni èèyàn ńlá ni kó tó kú wọ́n wá sọ àwọn property property àwọn nǹkan ní tó pọ̀ tó pọ̀ sílẹ̀ àwọn ọmọ wá jà sí kò sí níyàwó méjì ìyàwó kan lórí gbogbo àwọn nǹkan yẹn ti wá ń bàjẹ́ kò wúlò kò túmọ̀ sí pé iná jò dànù nǹkan yẹn lè wàhálẹ̀ kó ṣe gíní kó má wúlò kó sì máa bàjẹ́ going dilapidated àwọn náà rọ́pọ̀lọpọ̀ dúkìá táwọn èèyàn ní tí wọ́n fi ilẹ̀ lógó ó wà lákòókò ìdáadá àwọn ilé ńláńláńlá mo ma àwọn kan tí wọ́n kọ́ ilé epo gbogbo ilé epo yẹn ti wó dànù sí ọmọ kankan ò yá sí àwọn míì kọ́lé aláǹgbá ọmọlé èkúté àwọn ló gbélé yẹn kò sẹ́ni tó ṣàǹfààní bẹ̀ gbogbo ẹ̀ ló dànù bẹ́ẹ̀ ló ṣe wá wà káàkiri Nàìjíríà yesterday I was mentioning mo ń ṣàlàyé lánàá ní tefsir United Kingdom UK government wọ́n gbé advert jáde wọ́n ń sọ àwọn unclaimed property government ò mọ àwọn tó ní property àwọn ilé ilé ilé ilé ní UK ní London Nigerians were mentioned among those people. ẹnìkan particularly mo dárúkọ ẹ̀ lánàá àwọn ọmọ ẹ̀gán tẹ̀ wá wà láyé ẹnìyẹn kó tó kú ẹnìkan tó popular ilé ẹ̀ UK ní ẹnìkan kan wà claim ẹ̀ ilé ẹ̀yẹ kan wà ń bẹ̀ going dilapidated even one of his children minister so torí náà nǹkan tó yẹ kó fún yẹn tó fún ó lè jẹ́ pé àwọn nǹkan tó yẹ kó onwe lẹ́yìn ọlọ́ni kó parun so kò ní ṣàǹfààní fún fámìlì ẹ̀gàn àìmọye owó tó rá aṣọ lánàá wípé ẹlòmíì jókòó five hundred thousand naira wà lákàájẹ kò jẹ́ tuntun àti wá donate five thousand five hundred thousand ó ṣe fẹ́ sẹ́ǹdì ní àkáàtì ọwọ́ ẹ̀ wá gbọ́n ìka ẹ̀ wá gbọ́n láti ṣe 5,000 500,000 wà ní àkáàtì kò jẹ́ ti ìlú ó wá fẹ́ donate 5,000 nínú 500,000 ṣẹ́gbọ́n máa kú 495,000 ọwọ́ ẹ̀ wá gbọ́n kò lè tẹ́ bó ṣe tẹ́ 5 zero. 0 méjì tó tẹ́ àti tẹ́kẹ́ tádógún 500 naira ló padà tẹ̀lé ìbéèrè tá a wá béèrè lọ́wọ́ wọn lánàá ni pé kí là ṣọ́ránsì pé five pé five four hundred and ninety five thousand eh, èlé lóṣùkù yẹn five hundred eh, five hundred and nine kí ni assurance ṣe tiẹ̀ ni if you die àwọn ọmọ ẹ̀gbọ́n lè mọ̀ reclaim the bank. tí ó bá dẹ̀ fẹ́ kílèmù ẹ̀ lọ́ọ̀yà tí ó bá yí kọ̀wé ó lè sọ pé fifty percent owó ò ní tó àwọn báńkì ó gbé òfin burúkú kan léwò ní gọ́ọ̀mẹ́ntì náà gba fifty percent tó kù àìsẹ́dì aláwọ̀ èèyàn fowó wọn lẹ̀ ń báńkì torí pé wọn ò lè kílèmù ẹ̀ nǹkan tí wọ́n ní kán mú lọ and there àwọn ilé ti wó dáadáa tí wọ́n mẹ́ni tó kọ́ mo máa pẹ̀rẹ̀ wá ẹni tó kọ́ ilé mẹ́wàá nínú olùsọ àwàyí ten houses mùsùlùmí kọ́ ilé mẹ́wàá láì jẹ gbèsè kò lè fi ẹyọ kan fún àwọn èèyàn kí wọ́n gbé lọ́fẹ̀ẹ́ àdúgbò rẹ̀ tó ń gbé àáfàá nǹkan ọmọ kéwú kò lè fún àáfàá ní one room lọ́fẹ̀ẹ́ nínú àwọn ilé tó kọ́. àbá tó wá lọ bá pé òun wálé oníkólọ rí kí á ti kàn òun sí ilé mẹ́wàá òun ló ní mẹ́wẹ̀ẹ̀wá ó tún wá lọ gbé ilé ẹ̀ fáwọn kí á ti kà àbá tó wá ń wá ilé rí kí á ti kà ẹ́ olóògùn ah kọ́lọ̀kùn ṣàánú nínú àwọn fi ara wa nìyẹn àwọn kan tá lò láti dáàbò bo ara wa lọ́rọ̀ ànábì sallallahu alayhi wa alihi wa sallam táàfi ní kó sọ́wọ́ táàfi ní bọ́ sọ́wọ́ àwọn tí ó ń kọ dáadáa fún èèyàn láti ṣe ẹlòmíì ní dàbí mo ṣe dà ní kí mo pé dàbí mo ṣe dà lọ́rọ̀ ẹ̀ dàbí mo ṣe dà ní kò ṣe kò jẹ́ tẹ́ tí ó ṣe ó ṣe kí ni kò ṣe ọlọ́nkó láwà lọ́wọ́ ọ̀rọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ kí ló tẹ̀lé àfá ọlọ́ni òtúlé òtúlé ọ̀dájú harsh violent hard-hearted person ọ̀dájú báadàdà ìkàtàlé zani òtúnlé bá àjàdá àlíká zani ẹjẹ́ ká kọ́kọ́ mú òtúnlé ẹ̀ anábíwá Muhammad ó ní allah òbírùkùn bí áàlì náà ṣé kí n fún ilé ìrò nípa àwọn ọmọ iná kullu òtúnlé jawabi mustakbirin Ànábì ni, shall I inform you about the people of the fire? Every harsh, arrogant and proud person. Gbogbo utul, gbogbo ọ̀dájú, ìkà. Jàwá olùjọra ẹni lójú, Mustakbel, onígbèraga. Funakal farku bayna uh, kínáńpé eh, kìíní eh, kí ni ogun méjèèjì ní ìlú eh, ẹ̀jà wá wọ́lì mustakbir ìyàtọ̀ ń bẹnu méjèèjì ẹn tó jọra ẹ̀ lójú àti ẹni tó ń ṣe gbèrágà ìyàtọ̀ ń bẹnu bẹ̀ àwọn àfáà ní alẹ́ ojúbù táǹpé níjọra ẹni lójú yẹn fílì kọ́lùbì ọkàn ló wà kí mo wí ọkàn ló wà tí àpáàdì nǹkan wà tó sọ pé kò lè wà lìjẹ́ náà mọ̀kánà fi kọ́bì yìí ní kọ́lù dábọ̀ ní kìbìrìyà wọ́n ní alkìbìrìyà ìgbéraga wọ́n ní yẹ̀ ìṣesí rẹ̀ rọ́jùbú to be proud tí mo lè tú sí kéèyàn wà proud tàbí kéèyàn wà arrogant àmì tí ó múnú méjèèjì àwọn onígbìsì mọ̀ ètò bá mú gangan ọkàn nìyẹn when you are proud it's in your heart when you are arrogant it your show in your action ẹni tó jọra ẹ̀ lójú inú ọkàn ló wà ẹni tó jó ní gbéraga àárín oṣù díẹ̀ ẹni tó jọra ẹ̀ lójú bó ṣe jókòó yìí tó mi mí yóò kàn máa wò yàn tìka tẹ̀gbìn ní who is this man ní ẹ̀mí ó ti máa wò who is this one what is this thing tàlẹ́ ilé ìsinlọ́sọ inú ẹ̀mí ẹ̀mí kò tó ibi ìrìnlẹ̀ ti kọ́ ibi ìrìn láti kọ́ ṣe kò láti kọ́ hakim gbà tó ń sọ fọ́mọ rẹ̀ tó ń gbà níyànjú ó sọ fún nípa ìgbéraga ó sọ fún nípa ìmọ̀ fanofili fáwọn ènìyàn ìgbà tó ń kìlọ̀ fọ́mọ ẹ̀ ẹbọ ló ti kọ́ bẹ̀rẹ̀ náà Súra tàbí Sura 31. Sura 31 àyà 12. Ọlọ́run wà lákọ́rí àbẹ́ iná Lukumana al-hikmata nishkur lillah. Wa man yashkur fa innama yashkur li nafsi. Wa man kafara fa inna Allaha ghaniyyun hamid. Wa idh qala Lukumanu li ibnihi ووصينا الإنسان بوالديه حملته أمه وانا على وهن وانفصاله بعامين أن اشكر لي ولوالديك إلي المسيح. إذا قال أبين تنتو بني يا بني يا بني إنها إن قال حتى إن خاطر فتكون في صحرة كتب في صخرة أو في السماوات أو في الأرض يأتي الله إن الله لطيف قال لا يا يسين ولا تصعر خدك خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله كل مختال القبور نعم وقتل في نشك واخذف من صوتك نعم إن أنكر الأصوات لصمت الحديد Lukman sọ fún ọmọ rẹ̀ ní àyà 18 Sura 31, àyà 18 Sura kọkànlélọ́gbọ̀n àyà kejìdínlógún, wà láàtù sọ ìrìnkọ́ dákàlì náà mọ́ ṣe máa gbé ẹ̀kẹ́ rẹ kó lọ́dọ̀ àwọn èèyàn ní ti gbéraga tàbí ní ti tó fojú tẹ́ńbẹ́lú àwọn èèyàn náà wà látẹ̀mṣí ilẹ̀ ọ́pì mẹ́rin ha mọ́ sì máa rìn lórí ilẹ̀ ní ti fáàrí máa rìn pẹ̀lú fáàrí àrìnbí àrìyàn catwalk ara kanú ẹ̀rù sọ ìmú sísà an ummu or a Muslim sister should not do what we call catwalking. Ṣé gbé catwalking? Ẹsẹ̀ ọ̀tún tó bá gbé á straight the left leg to back bá gbé go down straight lẹ́yìn. In that case ẹni àwa máa lọ. A máa lọ. You know, that is catwalking. A Muslim is catwalking is not for Muslim sisters. Okay? Because when you use jilibab, and you are cut okay, jilibab yagama me. If become an attraction itself. So Ọlọ́run ni Lukman sọ fọ́mọ ẹ̀yí, Ọlọ́run lórí má ṣe rìn, má ràá, ìrìn àrífì, àríyán, na ti fàárí mẹ́rin na Ọlọ́run ò na sí kúlà mọ̀kútàrí. gbogbo onígbèraga fàhóòrù ṣẹ̀fẹ́rẹ̀ yorùbá náà ni onífààrí àwọn jẹ́ máa ń fọ́nù náà ni ní wọ́kọ̀ sí ti mọ́ṣì ìrìn rẹ̀ jẹ́ kó wà ní ìwọ̀ntúnwọ̀nsì wọ́kọ̀ tó mẹ́ ìsọ́òtì rẹ̀ ohun rẹ̀ sílẹ̀ Sọ́wọ́tò ilé àmì torí pé èyí tí ó kó ni ní ìrira jù nínú gbogbo ohun ni ohun kẹ́tẹ́kẹ́tẹ́. Ṣẹ́gbọ́n nǹkan tó sọ bẹ́ẹ̀. Ẹbí wá wò nínú Suratul Qiyam, Ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn kan. Nígbà wọ́n fẹ́ kú lọ́wọ́ parí Suratul Qiyam. La láàkọ̀ dẹ́mú ìyá òmìnirìkìnà tó wà lè gbé kìí ṣe láàkù sí olùyá iro iro iro iro iro iro iro iro iro iro iro òkè òjì ẹ̀ kálà ìdà bálagọ́ ti tààrọ kì bèèrè rẹ̀ Sura 75, Aya 26. نعم إلى ربك يومئذ الوفاق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى ألم يبلغك كم من منا ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى Súra kí mo pè 75 Súratul Kiyama àyà 26. Ọlọ́run ni kàlá. Nígbà tí ẹ̀ ní tó fẹ́ bọ́ bá ti dé gògóńgò tààrọ̀ kì í egbò tó wà bí tẹ́mi bá ń bọ̀ láti ìsàlẹ̀ tó fẹ́ jáde tó bá dé lẹ́rẹ̀ bí bàbá yẹn ṣe ń ṣe àbí bí ìyá yẹn ṣe ń ṣe bàbárakùnrin àbárami yẹn ṣe ṣe àwọn èèyàn mọ̀ wá wá ìgbàlà wọ́n wà ní máa rọ̀ọ́kọ́ ìjà rẹ̀ tó lè pọ̀fọ̀ níbi tó lè pa ọ̀pọ̀ tí ó pè ọ̀pọ̀ tí ó kí ẹ̀ ẹ̀fẹ́ ṣàdìgbò tó bá lè dá padà. àbá rẹ̀ tó lè gbẹ̀mí ẹ̀là àbáwọn dókítà ẹgbẹ́ lọ síjù ẹ lọ gbé sínú ilé orúkọ kìíní ẹ̀ intensive care unit ICU oríṣiríṣi وكيل من نعم وظن أنه الإنسان فاكو يتم عمداج به ويأتي به Wàlìtàfàtú àzáàkú ìzáàkọ̀. Nígbàtí ojúgun bá ṣí lọ́mọ ojúgun, láwọ́jọ́ pẹ̀lú ojúgbò ní ṣàbó ní níkà bàjá àgbà bá bẹ́ẹ̀ fún ó máa jí fúwé náà ìlà rọ́pìkà yàwó ma ìdè nílé màsàkọ́ kò sídì kankan tẹ́nìkan fẹ́ lọ máa ọ̀dọ̀ olúwa rẹ̀ ní ìbùdarí sí jọ́rọ̀ ẹ̀ ẹni tó fẹ́ kú yìí láàsọ̀ jákọ̀ wà láàsọ́lá kò gba òdodo gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kò gbà gbọ́ wà láàsọ́lá kéèsì kírun ṣùgbọ́n kátábà ó pè ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ wàtàwàlà ó sì pẹ̀yìn ìdásọ́rọ̀ lọ. Bíjí mo lọ bẹ̀rẹ̀ ni ẹ. Ó sọ̀dá àbà ìlà àhìlì yàtà mẹ́tọ̀. Lẹ́yìn náà, ó wá padà lọ sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀. Yàtà mẹ́tọ̀ lẹ́ni tó rìnrìn fáàrí tó ń ṣe gbéraga, catwalking. Bó ṣe rìn yẹn, ta ni? Ta ló ṣe gbéraga sí? Ọlọ́run náà àwòlá aláka pa àwòlá ọlọ́rin ó tọ́ sí ọ̀ tó ma àwòlá aláka pa àwòlá àwòlá aláka pa àwòlá ó tọ́ sí ọ̀ fa àwòlá ó sì tó tọ́ sí ọ̀ tó mọ̀ lẹ́yìn náà àwòlá aláka pa ó tọ́ sí ọ̀ àwòlá ni pé nǹkan tọ́ sí yàn ṣùgbọ́n tí tọ́jú tí ó ń sọ bí ti ẹ̀gàn ní pé ń hmm, ègbé ní fẹ́ ni ìyẹn ni wọ́n ń sọ yẹn àyá àgbàbùlẹ̀ náà sọ́mọ̀ èèyàn rò bá agbá òun agbé òun àyíyú tùrọ̀kà fẹ́ agbé òun tù sílẹ̀ súdà lásán àní sọ pé o kírun àní sọ pé o gbà àwẹ̀ àní sọ pé kò ṣe sọ́dápọ̀ àyá àgbàbùlẹ̀ ìsáàlù àyíyú tùrọ̀kà súdà ṣé ọmọ èèyàn rò pé a kàn fi òun lẹ̀ ni unattended to. Ọlọ́run ní gbogbo ìwọ tó rìnrìn àrìn tó rìnrìn àrìn yan, ìwọ tó jọra rẹ lójú, bóyá torí ẹlòmíì tó sì jọra ẹ lójú sí, kò jú torí pé mú ice cream lálẹ́ àná nígbà tó fẹ́ sùn. chicken republic ọkọ̀ ẹ̀ra ice cream wá fún lálẹ́ àná tó wá mú ló fi ń wo gbogbo èèyàn bí ẹ tí ò jẹ́ ìgbẹ̀kan láàárẹ̀ ènìyàn ní program mo sí rí ọ̀tọ́ owó ice cream tó mú yẹ ló fi gbogbo ah, àwọn ju gbogbo ayé lọ ló wá kápá sókè lánàá ẹlòmí ọwọ́ pọ́kọ rẹ̀ ra washing machine wá lánàá ló fi débí lọ́wọ́ ogun wa bí ẹni pé àjẹ́ ẹ̀ ní rí oṣù pé mo ní ọkàn ní wà àjù wọn lọ ẹlòmíì ọkọ rẹ̀ ra mọ́tò tuntun àti ìrí ló fi wá gbogbo àwọn ìyókù pé ẹkẹ́rẹ́ ẹ̀dìdó ẹlòmíì bóyá ó ṣe máa ó gba fọ́ọ̀mù wọ́n wá mú fún masters wọ́n fún láti mission pé kó wá bẹ̀rẹ̀ masters ní kọ́ọ̀sì ẹlòmí wọn fún láti ṣàkùn ọgbọ́ agbẹ́rẹ̀ sí èyí ẹlòmí àná ló ṣe diverse masters yẹ so wọ́n ló sì ní masters ẹlòmí àná ni senate approve phd ẹ̀ lára àwọn obìnrin ó wá wà àwọn èyí kò pé nínú ọkàn ní o pé these are refraps ọlọ́wà ní máa tán rẹ̀ jẹ́ láwíyàbò ló kò fàtà ní mẹ́lẹ̀ iye yóò náà àbówò rẹ̀ inú gíláàsì láàárọ̀ ló pé òun ní ètè roboto pé ah, àṣẹ́tẹ̀ òkè gbogbo rẹ̀ ṣe wọlé ètè yín ló wò àwọn tí òru ah, ètè ẹ̀rí bó ṣe rí pẹlẹbẹ ètè ẹ̀rí bó oh, oh, ọ kílì tàbẹ́yìn jú ẹ̀ pẹ́lú ní blue eye lókè ilé ìta ojú ẹ̀ tó fẹ́ pọ́ díẹ̀ ilé ojú ẹ̀ òjá kìníkan ìyẹn ló jọ lójú pé I have blue eye ṣẹ̀fà àwọn oní beauty wọ́n tún máa ń sọ pé blue eye pé ojú rẹ̀ yàtọ̀ so alẹ́ àná ọkọ̀ ẹ̀ kàn fẹ́ dá ní níbi nígbà tó kọ ẹ dé ọkọ̀ tó lọ láti bí oṣù kan tí òun kankan bọ̀ wọ́n ní ìdáàlì blue eye ìyẹn lọ pé sọ́ọ̀mì blue eye gbogbo ojú ló ti wò lónìí ọlọ́run ni wọ́n sọ rẹ̀ jẹ́ aláàníyá kò ló kó single sperm aláàníyá kò ló kó pàtà mímọ̀ ìṣòmò náà ẹ àtọ̀ tí ó kàn sprout as back. Fàhọ́lá kò bá gbà wá. from bíà ó di kọ g blood ẹ̀jẹ̀ kíkí ó wá dẹran afẹ́ran gbogbo ìwọ náà wa jade lọ je kan si gbogbo wa Olori kan o ní tẹ́nìkan bá kò lè ìwà papọ̀ lẹ́ẹ̀kan náà ilé tó wá fẹ́ sùn yẹn tó bá ní yàrá mẹ́wàá ń bẹ̀ kò lè sun yàrá ìwà papọ̀ nínú yàrá yẹn yàrá yẹn wá tóbi bẹ́ẹ̀dì mẹ́wàá mẹ́wàá ló wà bẹ́ẹ̀ kò lè sun bẹ́ẹ̀dì mẹ́wàá yẹn lẹ́ẹ̀kan náà dẹ̀ ní wá fi pé ẹyọ kan bẹ́ẹ̀dì yẹn tó fẹ̀ kò lè sun gbogbo ẹ̀ tán lẹ́ẹ̀kan náà ibì kan tó bá fẹ́ proof fẹ́ yàrá mẹ́wàá yẹn lẹ́ẹ̀kan náà ó máa padà láǹdì sí àrò lábẹ́kúta psychiatric hospital ó jí ó lọ wá

sọ ó sì gbogbo a máa jáde kú òrùlé láàrin lọ títí ta ló wà mẹ́ tó nílé yìí hajj ló sọ kìí yẹn jù tí gbogbo a máa ń tàwà mú hajj àìsí mi lọ ní à so you should think of the day of resurrection the day of kiyam tabawa ni hajj hajj is a very good reminder ìbọn gbogbo akànbí ara mi ni ó lè mọ president the country gan I saw some people in Nigeria tí wọ́n great ní haram ní Mecca ní Kaaba torí pé ní torí pé mo mọ̀ wọ́n tẹ́lẹ̀ ló jẹ́ kí rí wọn o ẹn tí ó mọ̀ wọ́n tẹ́lẹ̀ ò lè rí wọn di are aggressive in Nigeria fa láì wọ́n ṣe jókòó kalẹ̀ tí wọ́n nọ̀sẹ̀ méjì Quran ni wọ́n ń kà wà láì they were reading Quran wọ́n dẹ̀ wà ní Kaaba láti alẹ́ àná mọ́jú ni You can't recognize them if you don't know them before. People are ministers in this country. So kọ́lọ̀ kó ṣàánú One wọ́n na ẹsẹ̀ méjèèjì wọ́n kàkùrà mórí àwọn méjì lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Mo ṣe wò wọn ló ká bàbá rẹ̀. Wọ́n ṣe wá kí iṣẹ́ àìmọ̀ lọ sí rú. They stay there till morning. Pé ó ti ní ìyá ayà tí wọ́n fẹ́ ká ọ̀yẹ́ kùrá tí wọ́n sọ̀kalẹ̀. ìwọ tó jẹ nílítà tó jẹ kankan orí láti lọ́kí ayẹ̀ lẹ́nu jọ pé ìgbé mínísà tó ṣe pé fún oní ọkọ̀ wà ní jẹ́nà ṣáájú anyway náà na jẹmbà nítorí náà ó tún ní ọlọ́run ṣàánú wa mọ́tàdé olùkọjáàlà àbí ní ẹlẹ́ṣẹ̀ olùkọjáàlà pẹ̀lú kíni ìṣe àbí ní ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú kílẹ̀dọ̀ àti obìnrin òkè ọ̀dájú very real tó yá mọ orúkọ yẹn ni àwọn òun ló ń pè lọ́dájú gbọ́dọ̀ ó lọ́rọ̀ kan tí mo fi yà lọ àwọn tó ń pè lọ́dájú ní kàá àwọn olóòpè ní ọ̀dájú ìkà òun lè rí ewé ẹkú lójú ẹ̀ ìlà kọ́lá mọ́ olùwájú yìí Ìgbà kọ́lá láàrín wọ́n tẹ́lẹ̀ kọ́lá láàrín ولا خير في ولي إذا قلناه ولا خير في وجهه إذا قال Ojú tó ní tí ń jáde lẹ̀ bá ti kéré. Àṣà tẹ̀lẹ̀bẹ̀ ẹ tó ní ojú ìhà àṣà ìyàn. Ọ̀dá ọ̀yọ́ pé ọ̀dẹ̀ ìdá ọ̀dá ọ̀sọ̀rẹ́ ojú ẹ̀ bá kéré. Kìí àhẹ́ntàṣòwò tí wọ́n mú lọ́jà láì tó jalè jẹ́ tí ó hù obìnrin ó tún lè máa rí bí lọ a ní àṣòwò wọ́n ṣerú ẹ̀ náà ayé ṣerú ẹ̀ ẹ̀ ní rómi lójú ẹ̀ bó pààyàn tí bá fẹ́ pa òkè pa àmọ́ òfin ṣe tó ń fẹ́ ṣe ó tún lè ọ̀dájú ọlọ́run ṣe wá ẹni tó lọ fi yéke mú láti fi kéékèèké kí tó lọ sókè ìyàwó bọ̀bẹ̀ ẹ́sẹ̀ jù yálé lọ ṣẹ̀dá gbọ́kùnrin kọ́ wa lẹ́kọ̀ọ́ ni ẹlòmíì ó fi hàn báyìí pé ọbẹ̀ ẹ̀ ọbẹ̀ tó yẹn yóò yóò la gbogbo abọ́ èyí tí ó dùn yẹn ẹni tó dáa jù nínú àwọn brothers yóò wá jẹ oúnjẹ yẹn ṣùgbọ́n kò ní lábẹ́ yẹn ara tún ọbẹ̀ yẹn chẹ́kẹ́chẹ́kẹ́chẹ́kẹ́ yóò fi ilẹ̀ ìyálẹ̀ gbogbo òkè ń bọ̀ láti ta oúnjẹ ìyàwó yẹn ló fẹ́ jẹ bí ẹ ṣe ti rẹ̀ tán ló ti dá yọ odidi kan ló dà ti bá a ìyẹn ti lọ bó oúnjẹ bọ́kọ ní fi ọlọ́bẹ̀ lọ́kọ́ ọkọ fi kanu báyìí ó ní káyàyàyà ó kí àwọn ẹ̀ ni bó ṣe wáwà lẹ́gbẹ́ kan yóò wọlé àmọ́ smile lẹ̀ ó tún ní jọ́mi ó tún wò dáadáa ó lọ bá kí ń pè ní hot pepper ó dà kí wọ́n ta sáré ẹ̀jẹ̀ ó tún ti bá sọ́bẹ̀ yẹn ó tún ni ó láìka àti gbé ọbẹ̀ ìyàwó yẹn lọ torí pé ó mọ̀ sí ó ti lọ bá gbọ́n ọbẹ̀ bẹ̀ sọ́fẹ̀ yẹn lẹ́yìn bọ́kọ ṣe gbé débi tó ti ń ṣiṣẹ́ lọ tó ló fẹ́ jẹ́ bẹ̀ sí nẹ́sàn kó tó dé ó ta lẹ́nu débi pé irú ọbẹ̀ wo ló ṣe no ọbẹ̀ tí mi máa ń ṣe pẹ̀lú lọ́nà ó fẹ́ pa òun ni ó ṣe dé ojú ẹ̀ yí padà wọ́n ti sọ pé obìnrin pààyàn ọ̀dájú lọ́dún síbi kan ọlọ́mọṣẹ́ wa lọ́dà kí ìfẹ́ máa ń sọ àwọn nǹkan wọ̀nyí torí pé obìnrin mi ò lọ ibi tó ló tún kó àwọn nǹkan tí mo fẹ́ sọ mi sọ́mọ́ tòró obìnrin mi ò padà lọ ìpìlẹ̀mẹ́ǹtì ẹ̀ òun ó tù ú bá lẹ́yìn tó ń bá jù ú tán ẹ́ ó fẹ́ tẹ́sí ẹ̀ sọ tòró tún kó àwọn nǹkan táwọn obìnrin ń ṣe dáadáa ọkọ máa ń ìyàwó yẹn àwọn kankan wà tó tó lè ṣe wọ̀nà tìrùkọ àlẹ́jàmà àwọn ọ̀dájú ló máa ṣe bẹ́ẹ̀ ìdúmù lọ́rin kò sáànú káwọ́ ọmọ ìyálé nígbàtí ìyálé ò sí ní àtọkọ kátẹ̀ ní kò ní kí mú ọmọ òdẹ̀ sí ilé sọ̀rọ̀ kí mú wá wú kátọ́wà mọ̀ lú lójú ìyá ẹ̀dẹ́ orí eré pa ìdìpọ̀ jù ó lọ láàrí mọ́kì níbẹ̀ ìyá ẹ̀dùn á dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ojú ilé ìka

àbọ́mọ̀ mìírin pé ìyálé àbíyàwó bóyáyàwó rí wọ́n ní wọ́n lọ fún ipa fíù kan níbi ìgèdè pé ẹkùn ọmọ ilẹ̀ ogún oorun ló lò fún ọmọ yẹn látàárọ̀ dalẹ́ ah, ó dẹ̀ sí nínú ìlú máa sọ pé kọ́lọ̀kọ́lù mi bá lọ máa lò kíyàn fún ọmọ lóògùn oorun látàárọ̀ egbére bí ó ṣe máa sunkún egbére ni ó kàn gbàbọ́mọ́ wá ń dàgbà wọ́n ní kó mọ̀ wé ó ti fòrò báyé ọmọ yẹn jẹ́ kékeré kò jẹ́ kí bẹ́ẹ̀ni ẹ̀dì rẹ̀ lọ ìyá ẹ̀ lọ wé ìtàfí rẹ́ṣì promotion àti federal worker ní Àbújá wọ́n ti lọ ṣe ìtàfí yóò lò 3 days níbẹ̀ ó lò ṣí ẹ̀ kò dẹ̀ ní dé 3 days ó ti rẹ̀ tí ó mọ̀ bá tọ́mọ yóò lò tú ẹ̀sá ní olóòfẹ́ ìyá ọ̀dọ́ á wọ́n dẹ̀ mọ̀ pẹ̀lú ah, ọmọ yìí wà ó ń sùn lọ́wọ́ àìlú ah, ìyẹ́wà dùn ó ti ṣeré pálí ọ̀dájú oṣù lé padà dáríkà zani nìyẹn dọ̀là ó sọ ọkọ di olóṣì nítorí ìyàwó tó fẹ́ gbogbo ọ̀nà tí ọ ní ẹgbẹ́ òfin ní wúlò fún fámílì ló làkàlẹ̀

láyé ọmọ yẹn ò ní ẹjọ́ ìláìsì rí kí ló bá tó fi ṣe lẹ́ ọ̀dájú ìkàlù doesn't want that woman to enjoy the paradise ẹ̀tí ìyá àwọn obìnrin tó àwọn issues rẹ̀ tí bá sọ àwọn kan rò pé ọ̀rọ̀ wọn mú sọ tí wọ́n bá padà gbọ́ lẹ́jọ́ yàrá ìdílẹ̀ sọ̀rọ̀ wọn kàn bọ́ sí very very wicked women very very wicked kóbìnrin sùn lórí bẹ́ẹ̀dì kí ìyálé tàbí ìyàwó kó lọ da bẹ́ẹ̀dì onírìnbó mọ́bi tó ti sùn láìṣẹ̀ owú ló bá débẹ̀ o wọ́n bá ṣe ó ṣe kéde ṣíwájú ṣíwọ́ kúrò àbí ó yá ìgbọ̀rọ̀ yín sókè practical class sọ ṣé wọ́n tó ti kú lójú oorun ló fẹ́ ó bá yẹn jà ojú ẹ̀ tó ti fẹ́ ríran yẹn ló darí bò ojú ẹ̀ tó fẹ́ ríran bá jà yẹn irin ló dàbò rẹ̀ kí ló fẹ́ ṣe ó dẹ̀ àwọn ọ̀dájú pọ̀ kan wá ẹ̀ka news ni when you read news you see what some people did ètò ìsọlẹ̀ kan máa kan tó kọ́ ti pẹ̀lú ìdí ọkọ̀ ẹ̀yẹ ọ̀rẹ́ níbi ló ṣẹlẹ̀ ń He just went with knife and cut it off. Ó ti pẹ́ ọ̀rọ̀ tí mo sọ ní ìdíje náà. Ó ṣẹlẹ̀ náà ṣẹlẹ̀ sí. Just because the man got married to new well, kàkà kékun ẹ́ kí lẹ wí? Ó sì ṣẹlẹ̀ láti yà. So, ojú ojú ẹ̀ ò fi dájú, kò ró consequence Just because ẹni yẹn, pé ṣe tó wá wá ní, okay. kílẹ̀rù very active you just translate your figure in heartless wicked heartless wicked to lé ẹwà the first woman pilot in Nigeria those who are ọmọ ẹ̀yẹ ó over Islam he is ní ìgbò ìgbàgbé ọ̀rẹ́ ẹ̀kẹ́ ọlọ́pàá she was kicked and dumped inside her own sókèwé nílé wọ́n ṣì sínú sókèwé wọ́n dẹ̀ sílẹ̀ àwọn ọlọ́pàá wá investigate títí pípọ̀ ní ògbọ́n títí ògbọ́n bó ṣe wọ́n ṣàlè wọ̀ orí mọ́ eventually wọ́n padà rí we sókèwé wọ́n ti ṣe báwọn tó ṣe bẹ́yẹn now let's come back báwo la ṣe wá lè bíríkì àwọn ọmọ tí ò ní jọ́ dájú ká parí ẹ̀ síbẹ̀ tó bá ń sọ ọ̀dájú ọ̀nà olálẹ́gbà rí ọmọ tọ́mọ ọ̀fin níjọ̀dájú ó bẹ̀rẹ̀ níbi ẹkún ọmọ ká tètè mọ́ dá ọmọ tó bá ń sunkún lóhùn gbogbo ẹ̀rẹ́ obìnrin tẹ́ máa abádọ́gbọ̀ ọmọ tẹ́lẹ̀ ìdáná ẹ̀ ń fọṣọ lóòótọ́ intern ṣe lágbára bọ̀ ẹ lọ fi sí inú rẹ̀ kẹmọ dá if not ẹ lè máa ó lè jẹ́ pé ẹ ń bíríìdì ọmọ ọ̀dájú bàbá ọmọ tó ń sunkún mo ti láwọn obìnrin tó ń ṣe bẹ́ẹ̀ kàkà kí wọ́n fọ́ra lórí òkùnkùn nítorí ọmọ ìyẹn tó bá dé pòsíṣàn president kò lè láàánú ìlú tó sẹ́nìkan bá wà ní pòsíṣàn yẹn ìdí ààrẹ ṣe fúnjọ́ yẹn ló máa ṣe é mo serious ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí a rí tí ó ń wíkẹ́ẹ̀dì yẹn bí wọ́n ṣe rè wọ́n nílé wọn ní o nítorí náà ká kárí àwọn ọmọ wa tú àánú táà ti ẹ̀mí tọ́mọ yẹn ká sọ̀rọ̀ ọmọ yẹn kúlíkúlí tó bá dọ̀lá tó bá rí lè mú ní máa fún ẹ lónìí mi ò máa rówó ìjọ àti ìfúnlẹ́rà lọ́jà àti kìíníkò ẹ̀ ń kọ́ ọmọ yẹn láàánú nìyẹn kọ́mọ yẹn láàánú ni but ọmọ ńlá ọmọ yẹn rá kò ó wá rí ẹja nílé ọmọ ẹlọ ọmọ ó ti fi ọmọ kan fẹsẹ̀ tẹ ọwọ́ rẹ̀ mọ́lẹ̀ olóòtú ẹgbẹ́ ọmọ yẹn wá tó ah, ah. bẹ́ẹ̀ tó bá ti jọ́ mi ò ní lọ yẹn lọ ó ń ọmọ yẹn kó jẹ́ ọ̀dájú rẹ̀ àwọn múnà àwọn òkú kan ṣe o látàkùnṣe ṣe ọwọ́ ẹ̀yẹ mọ́lẹ̀ tàbí ọmọ ẹ orí ẹ tó ń tọ́bẹ̀ rá ó wá fẹ́ tọrọ ọbẹ̀ lọ́bẹ̀ wá fi gbóná jó lọ́wọ́ tàbí kò kan ọbẹ̀ gbígbóná sọ́wọ́ yìí àánú àwọn methodology burúkú tàbí ń tẹ̀lé ọmọ yẹn kò bá ṣẹ̀rí it's just a busy the time is off ẹ̀bá àti sọ last year yes because the intensity tẹ̀sí last year báwọn ẹbí ṣe bí pẹ̀lú àwọn ọmọ tó wà honest ó yẹ wá ara bread bọ́tà ní ọ̀rọ̀ àti ọmọ ń tẹ̀yẹ ọmọ ẹwà onígbà ó kàn gùn lọ́wọ́ ni ṣé bàbá ẹ̀ fowó lẹ̀ fún mi kí àti bọ́tà ni lọ bá bàbá ẹ̀ kó lọ gbà lọ́dẹ̀ ó ń ọmọ ni ọmọ rẹ̀ àwọn èèyàn ṣe bàbá ẹ̀ ni ẹ̀yin tó jẹ́ ọmọ ń tọ́ ṣe ọmọ yìí ọmọ yẹn bàbá ẹ̀jẹ̀ èèyàn rẹ̀ lò wá gbọ́dọ̀ ẹmọ àwọn ọ̀rọ̀ bí ìkọmọ mi ò gbọ́ tá lọ máa dárò nínú ilé tá lọ máa sunkún these are things that are making the children to become heartless ẹ àwọn àmì tó máa ń ṣe tẹ̀sílì káwọn àmì bá ṣe exercise tó máa ń trade wọ́n ẹ̀rí pé nǹkan tí ò ní jẹ́ kí wọ́n láàánú ni wọ́n fi máa ń trade àwọn àmì ní báràkì bí kẹ́lẹ́gẹ́ máa gba abẹ́ báàbù wáyà báàbù wáyà wáyà tó yẹ pé ẹnu ṣóṣó wà bẹ́ẹ̀ tó bá gbẹ́yìn sókè díẹ̀ yóò gun ẹ tó bá àmì bá dé gbòòrò tó bá nà ọ kò ní jọ lójú ló ṣe ọmọlẹ̀ tírénì tí wọ́n fún wọn nìyẹn ẹjọ́ ní kó máa yí nínú ẹ̀rọ ọ̀fọ̀ ó wọ uniform ó fọ̀ níbi iṣẹ́ rome nínú ẹ̀rọ ọ̀fọ̀ ìwọ civilian bloody civilian ni ó wá ní kó yí mọ́lẹ̀ yóò kàn lùyàn ni. So training yẹn want train one like that. So don't let us train our children to become heartless. In the name of that, we are trying to make them hard. Bí a fẹ́ kí wọ́n jẹ́ akin, kò sọ pé ká sọ wọ́n ti kí ni ọ̀dájú. Ọlọ́run kò ṣàdọ̀wọ́. Sórò ẹ̀pọ̀ ẹ̀gbẹ́ ìfọyàn, tẹ́bí gbá ọmọ ẹlẹ́nu tẹ́bí gbà pàà ìrìnà. Kìrí ẹ̀ ọ̀dá o. Èmi ò sọ̀rọ̀ spirituality kankan bẹ̀ sí èmi o pé ẹlú àwọn ẹ̀mẹ̀ onígbọ́n ò mọ́ sọ pé ọkàn ọmọ yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lámàrà hàtìkì títí tí òbílé ṣe gẹ́nu tí òbílé láàánú mọ́ ọlọ́gbù ṣàánú hádà ọlọ́gbùsàlá àìlẹ̀mú wasallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in wa sallama taslima kathira kathira assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Okay, only what number two. Yeah, number one. Speak out. Alaykum as-salam. Bọ́ọ̀lù ẹ̀ ṣe lè rí múfù gílù. Wọ́n níbò láti lè yọ inú ní bí ní kúrò lọ́kàn wa àkọ́kọ́ abẹ́lọ́ jì. Ọlọ́run o, yọ inú ní bí ní kúrò lẹ́mìí mi. Lágbàjá, ṣe fáwọn èèyàn kan wà. First time tí èèyàn rí báyìí kò ṣẹ̀yìn ó kàn hé tiẹ̀ ni. you don't want the person to come near you èèyàn máa bẹ náà ni pé ẹ̀mí tí máa jẹ́ kí n kórìíra èèyàn láìṣẹ̀ that's number one number number two you work practically towards that solving the problem ìwọ fúnra ẹ ìfà bílà tí ìyá ansan fàyídà lẹ́bi bẹ́ẹ̀ náà kàbẹ̀yìn náà wà وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم ọlọ́ọ̀ni bí dáadáa gbẹ̀san aburú ok mo Eh? Repay evil with goodness. You can try and do that. Ndị sọ evil with goodness. Ibi ayé see ìbáṣọ̀tá àbíjàmbá láàrin ìwà àtẹnìkan ọlọ́ni máa ń ṣe bí ẹni fò gangan lọ̀rẹ́ ìmúlẹ̀ ọlọ́ni wọ́n mọ̀ kò tí sí kọ́ wà mẹ́rin la kọ́ ha ilẹ̀lẹ̀ ní ilẹ̀ títà kan bú ẹ lánàá ẹ̀yìn ló jẹjẹ lé yìí ni ṣèbómi òkìlẹ̀ ń fáwọn ọmọ yìí mú nígbà tí ò sẹ́kọ̀ọ́ mọ́ ṣóòfù tí mú tó lè kí láàárọ̀ ọjọ́ kejì ọlọ́rin àmọ́ òun àmọ́ ẹ̀yìn làkọ̀ ha ìlànà àdúrà abẹ tó bá máa jèrè rẹpẹtẹ so that one can do that you understand number three find out kí ni tó hate nínú ẹni yẹn if you are it Then you can call him Adino Nasiha. You advise the person. Adino Nasiha. Ṣé pé mo ní ká dissociate ara pẹ̀lú àwọn olóògbògbò lẹ́ẹ̀kan? Ok? Àbáwọn tó ń dí wa lọ́wọ́ láti ṣe dáadáa. Doesn't mean you hate them, but you hate what they are doing. That is why you are separating yourself from them. Kẹ́gbẹ́ wé àwọn lo kórìíra àmọ́ tí ń ṣe ò dá o kórìíra bí ń ṣe ló fi sí wọn tó wá lọ́nà tó lè gbà rí wà àtúnṣe fún olè ṣe ẹ kó máa kó ẹ̀tẹ́ tiẹ̀ kó máa kó bẹ́ẹ̀ wọ́n máa rẹ̀ nǹkan tí mo lè sọ nìyẹn o nọ́mbà tù alaikum salaam. mo ní kẹ́ẹ̀ ṣe kí ni kẹ́ẹ̀ máa òkè mo ní kò dáa kẹ́ẹ̀ máa búyìn. kò bá mú abínú ọmọ ẹ̀wà jọ ní òrójú ẹ̀wò kò gbókó ẹ́ rádádàndà tọ́mọ bá ṣẹ ẹ̀gbọ́ nǹkan tó ti bá wa lára mú òtúmọ̀ sí kò bá mú òrójú ẹ̀wò kò gbókó ọmọ míì ọlọ́mọ jẹ́ lọ́mọ tó ń wà psychological imbalance ó lè mọ́ ó lè lọ́wọ́ rẹ̀ kó lọ gbé nǹkan jẹ ògbọ́n lójú ọmọ kan wà wọ́n sọ mi ìmọ̀ bóyá ó tú ọ̀nà ní skul wọ́n ní tíṣà máa ń bu ọmọ yẹn always and she committed suicide and wrote a note tíṣà yẹn wá padà ká the teacher has never seen anything good with that child so yẹn máa ń sọ̀rọ̀ nípa learning theories àti methodology pé we have what we call individual differences láti mú ọmọ ọmọ rẹ tó mọ̀ wé tó mọ̀ kéwú àtọmọ tó ń ṣe pátá ọlọ́run ò dá wọn papọ̀ fí ààyè zúrọ̀ tí máa ń ṣàárọ̀ kàbákà lọ́lọ́run sọ àwòrán tó wo kálukú ọlọ́fíà wọ́n náà lè fọmọ wọ́mọ sábáníká fọmọ wọ́mọ ńkọ́ àlù ọmọ pa The Quran told us we are created different therefore different approaches la máa fún wáyé ọmọ tó ti dá yẹn lójú tiwa ọmọ ti bí yẹn náà we have to encourage ọmọ yẹn let him see that he or her see that you love ó yàtọ̀ sí discipline o irú ọmọ tá a fẹ́ kú lójú wòkòwòkò yẹn ojú tó ló fẹ́ wòkòwòkò yẹn ní kó lọ fi há kúrán náà nínú discipline tá a lè fọmọ ni pé kó jókòó ti kúrán for the next thirty minutes tó máa ka a mọ̀ pé yóò sùn lọ síbẹ̀ but it's a discipline tó bá ka one or two things níbi ara ẹ̀ ẹ̀ alẹ́ ní kó lọ yẹn nọ́fílà bí ẹ̀ sísà lómi ò mẹ̀rí fún gbọ́ àwọn kan wọ̀nyẹn ti nọ́fílà yẹn but we can do that No nọ́fílà to mo ti lakọ̀ you can discipline children kó lọ kàwé kò ní ká náà lọ títí o but at least ó máa rú àwọn kan yẹn rádàdà ká bu gbóló jẹ́ àwọn èèyàn mú tíọ́rì kan wá pé èyí tá a fi sọ pé olójú wókòwókò ẹ̀rọ ojú ẹ̀ bí ojú genius wọ́n mọ olójú genius yìí. ẹ̀rọ ìwọ ọmọ olórí jíníọ̀sì ìwọ ọmọ olórí sùdéèsì ọmọ ẹ máa find out tàbí jù sùdéèsì ẹ̀ máa ń forí ìwé houses ni onímọ̀ọ̀mù mọ́ká ọmọ ẹ̀ àtọ̀hún dẹ̀bẹ̀ dàbẹ̀ understand ìyẹn ni mo fẹ́ ká lò ẹ ká lo lò ó ṣòro tó fi dórí èmi náà tí mo sọ̀rọ̀ èdè ní tó bá ti mọ́ wa lára tí wọ́n fi kọ́ wa láti lẹ̀kùn rọrùn ṣùgbọ́n ẹ jẹ́ ká gbìyànjú èyí tí wọ́n sọ pé ayé ọlọ́pàá rẹ̀ bàjẹ́ kò kẹ́ mọ́ sọ mọ́ ìkọ́ ẹ̀mí wa gan fúnra ẹ̀ ọ̀tá wa ní so tó bá láyé ọ̀tá ẹ̀ bàjẹ́ ẹ̀mí ẹ̀gan ló tó ń ṣépè ó wà lára àwọn tó ń ṣépè ṣùgbọ́n bá dàdà ayé ẹ̀ ò ní bàjẹ́ ìwọ́n mẹ́ ìwọ́n olóríire yìí máa bọ̀ ewu ló tún ṣe o tún fọ́ bí ṣeré ìwọ ọmọ olóríire kú ọmọ wọ́lá ẹ̀lẹ́ torí ta bá ń sọ ọmọ yí àmọ̀lẹ́kà lè bá wa ṣàmì sí ọmọ yẹn kàn ló lóríire yẹn mo ní àdúgbò kan nílùú kan lórí burúkú àwọn gbọ́n jù àwọn ọmọ yẹn wá yọ they said it pé àwọn mọ̀ àwọn ọmọ yẹn láti kékeré sí àwọn ọmọ èpè ní àwọn máa ń ṣe throughout ìgbésí ayé wọn àwọn èèyàn lè yára eléyìí tí mo sọ is particular I don't want to mention I it's verifiable mi ò dẹ̀rù báyìí àwọn ọmọ yẹn dá dòní torí àìsí àgbà ó ayé wọn ò dájà rí wọ́n lọ́rọ̀ náà number two náà.